وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الثانية والعشرين من سورة النحل وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم إلهكم إله واحد فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين أيوة تولون بالدعوة تتسلعي فوا ikpe gbogbo àwọn nǹkan يتسي الله رب العالمين yàtọ̀ sí ṣùgbọ́n tó ṣe pé dídá lọ lọ́wọ́n bá dá wọn òkú lásán ni wọn wọn kì í ṣe àlà wọn tí ẹ má ìgbàwó pàtó lọ́lọ́wọ́n ọba yóò gbọ́n wọn dìde ọlọ́wọ́n ọba wọn tó wá ń fi rìnlẹ̀ fún wa pípé àníṣe ọ̀kan ṣoṣo lọ́lọ́wọ́n ọba tí a gbọ́dọ̀ sìn lódodo ọlọ́wọ́n ọba kò pé méjì mọ mọ kọkàn ṣoṣo ni kò tó àyàfi kí n máa sin lónìí kan ṣoṣo kò sáǹfààní fún màtá màtá àfi ṣiṣẹ́ ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ yẹn wọn láwọn náà mọ kọkàn ṣoṣo lọ́lọ́run tá a bá ti wá mọ kọkàn ṣoṣo lọ́lọ́run a gbọ́dọ̀ rí i pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo òun náà là ń sìn tá a bá ti ọlọ́run ọba ọ̀kan ṣoṣo òun náà lọ́ba tá a gbọ́dọ̀ máa sìn a gbọ́dọ̀ sìn nǹkan míì lẹ́yìn rẹ̀ ilahukum ilahun wahid olúwa tẹ́ gbọ́dọ̀ sìn ọba ọ̀kan ṣoṣo ni al òun náà ni al-ma'luh òun náà ni al-ma'luh bi ma'na torí rẹ̀ alìlá nínú orúkọ Allahu ni alìlá ó yàtọ̀ sí gbólóhùn Allah ìtumọ̀ àwọn kan náà ni torí rẹ̀ wọ́n lè sọ ọmọ ní Abdul Ilah Abdul Ilah Abdullah ọ̀tọ̀ Abdul Ilah ọ̀tọ̀ ilahukum ilahun wahid tẹ gbọ́dọ̀ máa sè olúwa yẹ ọba ọ̀kan ṣoṣo mubtada'un wa khabar mubtada'un wa khabar eléyìí túmọ̀ sí pé ọlọ́run bá kò pé méjì tàbá rẹ nìkan tí ń sin ọlọ́run méjì káfí yé pé ọ̀sẹ̀ bọ̀ ni ọ́ ọlọ́run ọba yóò pé méjì àgbọ̀dọ̀ pé nǹkan míì pẹ̀lú rẹ̀. فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة ṣùgbọ́n àwọn ẹni tó ṣe pé àwọn ọ̀gbàgbọ́ pípé ní alùpùpù ń bọ̀ ọkàn wọn kọ pọ̀kan ṣoṣo lọ́lọ́ ọkàn wọn kọ wọn àgbà torí pé tí wọ́n bá mọ̀ pé gbèǹdé alùpùpù ń bẹ ọlọ́run náà ni ó mú gbèǹdé alùpùpù wá ọjọ́ náà làlùjánà ni àwọn ọmọ àlùjánà wọ̀ ọjọ́ náà làwọn ọmọ náà ni wọ́n wọ̀ náà bàbá mà bẹ́ẹ̀ àbùrọ̀ máa kọ́ lọ́wọ́n bá pé méjì àbùrọ̀ máa takò àbùrọ̀ máa takò pé ọ̀kan ṣoṣo lọ́lọ́ náà tí èsì pé èèyàn fẹ́ sórí ibu torí ẹ̀ ta làwọn ẹni tí máa kọjú jọ̀kan ṣoṣo ọlọ́ ń làwọn ẹni tí wọn gbàgbọ́ pé gbèndé àlùkìyàmù bẹ́ẹ̀ àti pé tí ẹnìkan bá ń janú sọ fún wa pé òun gbà pé gbèndé àlùkìyàmù wà àti pé tá a bá kú wọn jí wa dìde ó sì ń sọpọ́ lọ́wọ́n bá ju ó ju ẹyọ kan lọ a jẹ́ pé bàbá ló kúrọ̀ ni nítorí pé òdodo lọ́wọ́n bá ń bá wa sọ ń bì àwọn àtàní máa takò jíjọ́ kan ṣoṣo Allah àwọn làwọn ẹni tó ṣe pé wọn gbàgbọ́ pé gbẹ̀ndà òkè àmọ̀ bẹ́ẹ̀ ìdí tí wọ́n sì fi ń takò jíjọ́ kan ṣoṣo rẹ̀ látàrí pé wọn gbà pé gbẹ̀ndà òkè àmọ̀ bẹ́ẹ̀ òun náà ní pé tó bá lọ jẹ́ kí wọ́n gbà pé gbèǹdà àlùkìyàmà ń bẹ àbùrọ̀ wa tako jíjọ́ kan ṣoṣo ọlọ́run nígbà tó ti mọ̀ pé nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run kò lè gbà ọ́ lẹ̀ nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run kò lè bọ́ sánà bó ṣe wà lẹ́jẹ̀nà ìdí nìyí tó fi jẹ́ pé láṣẹ ìyá máa sọ̀rọ̀ lẹ́nu àyà ìtọ́ka síbẹ̀ ìyá máa fẹnu sọ̀rọ̀ ṣùgbọ́n tó ṣe pé ahọ́n rẹ̀ ahọ́n rẹ̀ yun yóò takò tí ń bẹ nù ọkàn rẹ̀ èèyàn máa sọ pé mo gbàgbọ́ báyìí ṣùgbọ́n tí ó ṣe pé ọ̀tọ̀ ni nǹkan tí ń bẹ nínú ọkàn rẹ̀ yìí gbogbo ẹni tí máa ń sọ pé mo gbàgbọ́ báyìí báyìí báyìí ńlọgbàgbọ́ bẹ́ẹ̀ lódodo nítorí pé al ó lè wà láàrin ọkàn àti ìwà ọkàn wọn kọ̀ àmọ́ wọ́n máa sọ lẹ́nu wípé ah, àwọn náà gbà pọkàn ṣoṣo náà ṣùgbọ́n ta lẹni tó máa ń ti ń bẹnu ọkàn tó lè túni fó tó lè sọ àtìrí ẹni kò sí àfọlọ́mù bá torí ẹ wala taktumanna Allaha ma fi nufusikum liyakhfa wa mahma yuktami Allahu ya'lamu ní ti ń bẹnu ẹ̀mí yẹn ẹ̀ lè gbé pamọ́ sọ́lọ́mù kọba àpamọ́ jù bẹ́ẹ̀ lọ kọba àpamọ́ jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ọba ọmọ náà ni torí ẹ فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون wọ́n tún wá jẹ́ ní tí máa ń ṣe gbéraga wọ́n máa ń ṣe gbéraga sí ń tọ́jú òdodo bí ọ̀kan ṣoṣo lọ́lọ́ wọ́n máa wá ṣe gbéraga sílé ìpè ah àwọn ò lè gbà ọ ọkàn ṣoṣo lọ́nà ọkàn àwọn ọ̀gbà àwọn ò lè gbà á bọ́ọ̀lù ọlọ́run ṣe lè tọ́kàn dúró ilé ayé yìí ilé ayé yìí ó dìsáàbù jọ yọ kán lọ ó dìsáàbù jọ lọ́n kán lọ a'udhu billah torí ẹ ẹsítímà ìpè eléyìí kìí ṣe nǹkan tó jẹ́ nǹkan tuntun nínú ọ̀pọ̀lọpọ̀ nínú àyá quran ọlọ́run ti fún wa nírò nípa àwọn kèfèrí ipe ọkàn wọn kọ jíjọ kan ṣoṣo ọlọ gbogbo ẹni tí ò bá ti jẹ mùsùlùmí kíkọ lọkàn rẹ̀ kọ jíjọ kan ṣoṣo ọlọ ńlọfà ló fi jẹ pé wọn ò lè ṣe islam ẹrí pa nàbì sallallahu alaihi ó ti fún wa Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa ti fún wa nírò nínú alukur'ani alápọnlé gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ìpèpè ànábì sallallahu alaihi kókó rẹ̀ náà ni ad-da'watu. ila tawhid ìpeni lọ síbi ká sọ Ọlọ́run ọba lọ́kàn nínú ìjọsìn òun náà ní kókó òkùnkùn anabi Muhammad sallallahu alayhi wa sallam má jẹ́ yà ọ́ lẹ́nu àwọn olùmọ̀wá gan nípa tawhid wọ́n máa fi yé wa nínú ọ̀rọ̀ tó ti wá lọ́dọ̀ àwọn olùmọ̀ tó ti síwájú látọjọ́ tó ti gbogbo alukurani yìí gan láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ wọ́n ní gbogbo alukurani yìí láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ wọ́n ní tọ̀hídì ni ọ̀wọ́ ta ló lọ sílẹ̀ nìkan wá wọ́n ní gbogbo alukurani láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ tọ̀hídì ni wàláhì tó bá jẹ́ pé àwọn ẹni tí ń ṣe àlàyé ọ̀rọ̀ ọlọ́run tó wá náà alukurani fáwọn yìí wọ́n máa ń ṣàlàyé rẹ̀ bó ti ṣe tó àti bó ti ṣe gbogbo mùsùlùmí náà bá wà lórí tọ̀hídì ṣùgbọ́n àlọ́ ni wọ́n pa fún yín àti tara jẹ́ torí ẹ wọn ní gbogbo alukurani pátá ọ̀rọ̀ nípa tawhid nínú kọjá pọlọ wọn bá ń sọ fún yín nínú rẹ ni tọjọ ràn yàn lẹ́yìn lórí pé kẹsì eléyìí ti ṣe tawhid àbí kọjá pọlọ o wọn fún yín nírò nípa ẹ̀san eléyìí tó wọn sàn ní tó bá ṣe tawhid àbí kọ máa fún yín nírò nípa àyà tí ó jẹ àwọn ẹni tó bá kọ̀ láti àbí nípa abátúbọ̀tán àwọn ẹni tó ṣe pé wọ́n ṣe tọ̀hídì ti tẹ̀lé àbí kọ́jọ́ pé ń sọ fún yín nípa kíni ẹ̀san ní ìyà tó ń fi jẹ àwọn ẹni tó ń kọ́ tọ̀hídì nínú àwọn ẹni tó ti síwájú sọ wọ́n sọ pé alukur'an láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ tọ̀hídì ni. ẹ̀rí pé ńgbà táwọn ẹbí sallallahu alaihi wasallam tí ń pèpè lọ sí dẹ́sìn Islam gẹ́gẹ́ bí àwọn ànábì tó síwájú náà ni ma lakum min ilahin ghayru ẹ máa sin Allahu Rabbul Alamin lónìí kan torí pé ẹ lọ́ba mi tọ́tọ́ pé kẹ́ ẹ máa sìn tọ́yàtọ̀ sónìí kan wọ́n máa wá dáhùn ẹni tí ń ṣe ìyàlẹ́nu pé aja'ala al-alihata ilahan wahida inna hadha la shay'un ujab ṣé Muhammadu fẹ́ sọ gbogbo àwọn ọlọ́yin wọ́n fẹ́ sọ wọn dẹyọkan nǹkan ìyàlẹ́nu lélẹ́yìí báyìí ọlọ́run bá tún sọ yìí pé wà idha dhukira Allahu wahdahu ishma'azzat qulubul ladina la yu'minuna bil akhirah gbogbo ìgbà tó máa dárúkọ ọlọ́run ọba lónìí kan ọkàn àwọn ẹni tí wọn gbàgbé ní alùpùpù gbọ́n ì máa bàjẹ́ gbogbo ìgbà tó máa dárúkọ ọlọ́run lónìí kan ọkàn àwọn ẹni tí ó gbàgbọ́ kíkégbé ní alùpùpù àwọn ẹni tí ó tọ́lọ̀ àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá tí wọ́n ń sìn àwọn ẹ̀dá tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ogún fọlọ́ ìdá ọ̀hún yẹn ṣàṣẹrò inú wọn bẹ̀rẹ̀ sí ní dùn a'udhu billahi minash shaitanir rajim torí ẹ̀ wọ́n mustakbirun ní ìgbà tí ọkàn wọn ti kọjú jọ́kan ṣoṣo ọlọ́ ni ló mú wọn máa ṣègbéraga sí àtijọ́ sìn fọlọ́ wọn bá lónìí kan nítorí ńgbà tó kàn bá ti kọ̀ ara náà kọ̀ torí ẹ̀ gẹ́gẹ́ bọ́lá ti ṣe sọ ni. إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين àwọn ẹni tí ń ṣe gbéraga sí ìjọsìn fọlọ wọn wọ jahannama lẹni yẹpẹrẹ àti ma pípé àdúà ibadatun min al-ibadat ìjọsìn kan nínú àwọn ìjọsìn làdúrà jẹ ẹni tó bá kọ̀ láti máa pọ Ọlọ́run ọba lónìí kan tí ń pe nǹkan míì pẹ̀lú Ọlọ́run á sọ pé eléyìí nǹkan ó ti ṣe ìgbéraga ṣe ìjọsìn fọlọ irú wọn wọn wọ náà jahannam ní ẹni yẹpẹrẹ kọlọmọ bọ kọsànù tiwa la jarama anna Allaha ya'lamu ma yusirruna wa ma yu'linun ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ni dájúdájú ọlọ́wọ́n bá ma ntí gbé pamọ́ àti ntí gbé hàn ọlọ́wọ́n ma ntí gbé pamọ́. àti nǹkan gbé hàn tẹ́ bá wo àyà kẹtàlélógún yìí àti àyà àti ogún ẹ rí i pé wọ́n jọra wọn nínú àbí àyà kọkàndínlógún àti àyà kẹtàlélógún yìí ẹ rí i pé wọ́n jọra wọn nínú àyà kọkàndínlógún ọlọ́ni wàlláhu ọlọ́run máa ń tẹ̀ ń gbé pamọ́ ó sì máa ń tẹ̀ ń gbé hàn. nínú àyà kẹtàlélógún ó ní la jarama anna Allaha ya'lamu ma yusirruna wa ma yu'linun la jarama ay haqqa lódodo ọlọ́run ọba máa ń tẹ̀ ń gbé pamọ́ ọ máa ń tí wọ́n ń gbé pamọ́ ó sì máa ń tí wọ́n ń gbé hàn nínú kíni kejì yìí ẹ̀rí pọ̀rọ̀ nípa tí wọ́n ń gbé pamọ́ lọ síwájú lẹ́yìn náà tí wọ́n ń gbé hàn nítorí pé tọ́lọ́run sọ yìí pé. ó dájú pa amantẹ́ǹgbé hàn eléyìí á sọ pé gbogbo àwa kpóròǹtù tá a mọ nǹkan kan tá a jólódo tá a taa ntọ́pamọ́ tá a jẹ́ èèyàn ntẹ̀yìn bá gbé hàn àwa náà mọ̀ bá gbé hàn kò ní pamọ́ sáwa náà so ṣùgbọ́n gbà tó ṣe pé eléyìí tó ga jù òun náà ni ìmọ̀ nípa ntọ́pamọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá tọba wò yẹn gbé pamọ́ tọba wò yẹn tún gbẹ́lẹ̀ fún tọba wò yẹn rí malẹ̀ tọba wò yẹn tún kọ́lé bò gbogbo ẹ̀ pátá lọ́lọ́run ọba mà torí ẹ̀ ó ti ìmọ̀ nípa ẹ̀ńtẹ́ ń gbé pamọ́ ó ti síwájú kí ẹ lè fa àmọ́ pé ìtẹ́ gbé hàn náà kọ́ kò lè kútẹ́ lè pamọ́ sọ́lọ́run ọba rárá rárá ẹni tó bá ti wá mọ̀ pé gbogbo ohun tó ń gbé pamọ́ ńlọ hàn sí ọlọ́ ẹ̀rọ ọlọ́run gbọ́dọ̀ bàá kò ní gbé ní tí ọ̀dà pamọ́ kò ní ṣe ìbàjẹ́ gbé pamọ́ nítorí pé ọlọ́run ọba yóò ṣe gbé nǹkan kan pamọ́ sí ọlọ́run ọba yóò ṣe parọ́ fún. la jarama anna Allaha ya'lamu ma yusirruna wa ma yu'linun iná lọ́fà mímọ̀ tó máa ń tí wọ́n ń gbé pamọ́ ìlọ́fà níbi ń fún wa nírò nípa pé ọkàn wọn kọ jíjọ́ kan ṣoṣo ọlọ́ ta ló máa ti bẹ́ẹ̀ náà kẹ́nìkan ọlọ́kàn ló máa tó wà náà kàn án ṣùgbọ́n lọ́n tó dá wa ọmọ gbogbo nǹkan kò sí ń tọ́ pamọ́ sí i ala ya'lamu man khalaqa wa huwa al-latif al-khabir tọ́lọ̀ wọn bá tó ṣẹ̀dá kò ní mà nípa ẹ̀dá tó dá ni òun náà sì lọ́ba tó mà nípa gbogbo ń tọ́wẹ́ òun lọ́ba tó ṣe pé gbogbo nǹkan lọ́ mà nípa rẹ̀ tọ́ innahu la yuhibbul mustakbirin ọlọ́wọ́n bọ̀ nífẹ̀ẹ́ sí àwọn onígbéraga o gbéraga. pàápàá jùlọ àwọn ẹni tí ìgbéraga mú ọkọ ẹ̀sìn ọlọ́run àwọn ẹni tí wọ́n ti torí ìgbéraga tí wọ́n kọ̀ láti sin lọ́run ọlọ́run ọba kò fẹ́ràn wọn ẹ̀rí ìgbéraga ìwà burúkú ni nínú àwọn àwàkiwà nínú àwọn àwà pálapàla rádaràda lọ́wà kò yẹ ká ba lọ́dọ̀ mùsùlùmí gidi kò yẹ kó wà lọ́dọ̀ ọmọlúwàbí àti pípa pàá gan ẹnikẹ́ni tí ìgbéraga bá ń dà láàmú kò ní ra aljanna wọ̀ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù nítorí pé inú àdéhùn anábì muhammed sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tí ìgbéraga tó kéré tọ́mọ gẹ́gẹ́ bí ọmọ anágún tí ò ṣeé fojú lásán rí tí máa ń bẹ nínú ọkàn kò ní wà aljanna torí ẹja kíyè sára o kí ni wọ́n ń pè ní gbéraga ìyẹn nípa ara ọ̀gá ìwọ náà sọ ara di ọmọ bó ti ṣe má ṣùgbọ́n wọ́n fẹ́ pera rẹ̀ pé ju bó ti ṣe má lọ wọ́n fẹ́ máa ṣèṣe pé ìwọ ló tó bẹ́ẹ̀ ìwọ ló jù bẹ́ẹ̀ níwájú àwọn èèyàn wọ́n lè bá a máa pè ọ́ ní nǹkan tó jẹ ìgbéraga tí bá ti ń bẹ lọ́dọ̀ èèyàn ìtọ́lọ́mọ bá máa fi san fún wa òun náà ni ìrẹ̀lẹ̀ ọlọ́run rẹ̀ wọ́n á lẹ̀ nítorí pé ẹni tí bá ti ń gbéraga ọlọ́run rẹ̀ wọ́n sílẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa nìkan onígbéraga tọ́ sí onìkan nìgbéraga tọ́ sí ọlọ́run ọba ló ní kọ̀tọ́ sẹ́lómi nínú hadith al-Qudsi ọlọ́run ọba wa ó ní al rida izari al-azamatu ridai. والكبرياء إزاري من من نازعنيهما قصمته ìtítóbi títóbi ọ̀nà ìlọ́dì mi ìsìnkú ọlọ́ọ̀bá nílọ́dì àmọ́ ọlọ́ọ̀bá fi hàn pọ̀ lónìí ìgbéraga kúmá òní bóra mi ẹnikẹ́ni tó bá bá mi du ọ̀kan nínú méjèèjì màá dá ní àdápa màá dá ní àdápa torí délé sọ ara rẹ o sọra rẹ fún gbéraga o kọ́ máa wúra rẹ pé wọ́n lọ tó báyìí wọ́n lọ dà báyìí ẹnìkan kún tó ọ gbogbo èèyàn ló jùlọ apárí ni gbogbo ara yìí wọ́n nìkan ló nírun lórí àgọ́ ni gbogbo èèyàn. ìwọ nìkan lọ gbọ́n aláìmẹsì kàn ní gbogbo èèyàn ìwọ nìkan lórí rẹ pé tó sì lè ṣe é tó bá jẹ́ bẹ́ẹ̀ ayé nù pé ìwọ nìkan lè yàn gbogbo èèyàn yòókù ẹranko ni wọn ìwọ nìkan lọ gbọ́n gbogbo èèyàn yòókù àgọ̀ ni wọn ayé bàjẹ́ nìyẹn torí tó bá yẹ pé èèyàn ẹ. nígbà anabi muhammed sallallahu alayhi wa sallam tó sọ hadith yìí pe tí nǹkan kan nínú gbéraga tó ma gẹ́gẹ́ bí ọmọ anágún tí bá ń bẹ nínú ọkàn èèyàn èèyàn ní wà lìjánà ẹnìkan wá ní ìrẹ anabi sallallahu alayhi o sallam ó wù mí kí n máa ara mi kí n wọṣọ tó kí n ya àwọn mi kí n sì jẹ́ni jáde. lẹ́ni tó ṣe é pé àwọ̀ rẹ̀ dá àwọ̀ rẹ̀ sunwọ̀n kí n máa ṣàmójútó ara mi sílẹ̀ yìí náà ń bẹ́ẹ̀ nù gbéraga ṣé ń bẹ́ẹ̀ nù gbéraga. bí ayé ìsinmi nìsín kí wọ́n sọ pé ó wù ọ́ pé gbogbo aṣọ tó bá wọ̀ kọ́ lọ kọ́ yọ gétọ̀ ó sì máa ń wù kó jẹ́ pé filarẹ́ yọ bẹ́ẹ̀ wù rẹ dọ́gba yọ bá ṣòkòtò rẹ mu bàtà rẹ yọ bá ru ẹ̀wù tó bá wọ̀ dọ́gba agbo tó lò gbogbo yọ bá ru wọn dọ́gba tẹ́lẹ̀ yóò sínú gbéraga anabi sallallahu alayhi wa sallam ó ní alkeboro ọlẹlẹ yóò sínú gbéraga o ṣùgbọ́n tá n pè ní gbéraga òun náà ni bọ́tòrò lḥọ́k wà gọ́mtò ní tá n pè ní gbéraga ni bọ́tòrò lḥọ́k wà gọ́mtò kéèyàn kọ̀ òdodo wọn bọ sọ̀rọ̀ tọjú dodo òǹdàkùn gbẹnu sọrùn kí ni mo fẹ́ fi léyìn wọ gọmtù náà kó o sì máa fojú di àwọn níta wọn pè ní gbèrágà akramakumullah ìwà burúkú ìní ìwà gbéraga ó ń gángan ó náà ní ìwà tó lọ́n ti ṣe àdánwò fún ṣẹ̀tàn tí ti wá yọ lórí ibu láéláé báyìí nítorí pé ńgbà tó lọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa. tọ́da nàbì adam aleyhi sàlám lẹ́yìn ti sọ fún gbogbo amalaika tí iblis rajim tó sì jọ́kan láàrin wọn nígbà náà wọn dẹ́yìn kan tó ń bá ti wá dátán ká ìdátán ẹ̀fọ́rí balẹ̀ fún yìí ṣe pé lẹ́yìn ìgbà tọ́lọ́n bí wọ́n léèrè tí wọ́n ọ̀mà dáhùn lọ́lọ́run wá ní kí wọ́n forí fún adamu kó rárá o ṣe bó dídá ọlọ́run sọ pé tí mo bá ti dá tán tá ìdá tán láì jẹ́ pé ṣẹlẹ̀ kan ti ṣẹlẹ̀ ju pé mo dá lọ ọ̀yà gbogbo yẹn forí balẹ̀ gbogbo àwọn mọ̀lẹ́kà wọ́n sì forí kalẹ̀ fún sẹ́mi pé nínú níta àmọ́ àwọn mọ̀lẹ́kà sí òun náà ni pé la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun bọ́lọ̀ ń ròyìn wọn ni pé wọ́n yé sọ̀rọ̀ bọ́lọ̀ tó sọ̀rọ̀ àṣẹ ọlọ́run ni wọ́n ti ṣiṣẹ́. لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وكيف سلام لو انتلهم ما في قولات انتلهم ما نكوسي ونوا ما سي سواء إليه àwọn làwọn màláìka tẹ́lẹ̀ ìbá wa yé wa àwọn màláìka yìí ọ̀rọ̀ pé àwa tún ro kinní kan a tún wò pé kò yẹ bẹ́ẹ̀ kò yẹ wà títà ní tọ́lọ̀ náà lọ́ọ́ máa bá sọ̀rọ̀ pé à ń wò pé ní tòun ní ká ṣe kò yẹ bẹ́ẹ̀ àwọn forí kalẹ̀ fún baba ńlá wa Adam alayhi salam ṣùgbọ́n Iblis kọ̀ so ọ wá ṣàlàyé ìdí abájọ tó ń fi kọ̀ láti forí balẹ̀ fún ìgbéraga ni illa Iblisa àbá wàtàkbára ọlọ́ni ìbílísù lọ́kọ̀ ó tún ṣe ìgbéraga ìgbéraga ló mú kọ̀ ìbílísù tọkọ̀ látàrí ìgbéraga ìní òfin forí kalẹ̀ fún baba ńlá wa nẹ́bí àdà ẹ wá wo bí tí ìgbéraga gbede lónìí ó tún wá bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé ẹ̀fọ́ sí wẹ́wẹ́ lórí bí ìgbéraga yìí ti ṣe rí lọ́dọ̀ kọ́ ọ́ la ana khairun min ó lóun dáa ju lọ́nà wò lẹ tí ọ̀dà àjọ nìkan lọ sí wàá gbọ́dọ̀ jẹ́ kó ní òfòrí kanlẹ̀ fẹ́ni kọ́ dà jùlọ ó tún bẹ̀rẹ̀ sí ti àlàyé kó n ṣe dà jùlọ khalaqtani min narin wa khalaqtahu min tin àtàrà náà ló ti dá mi náà àtàrà àmà ló ti ti dá subhanallah ìgbéraga tí síwájú kéèyàn fọ́ dànù ọlọ́run mà ló dá ọ ọlọ́run náà ló dá ádámà ọba tó ní ẹ̀yin méjèèjì ni ló ní kí ìwọ kó forí kalẹ̀ mo ti ń bẹ ṣáájú rẹ̀ ó mọ̀ kọ́ ní máa ń sọ̀yìn adọ́ga ẹni tọ́lọ̀ ń bá gbé ga òun náà ní máa ga ẹni tọ́lọ̀ wọn bọ̀ ọ̀bá ní kọ́ ga kọ́dà bó gun àgà tọ́ba tún dókítà yóò tún rí bọ́ so Adam aleyhi salam òun lọ́lọ́wọ́n bá gbé ga lórí gbogbo yín kíkẹ́ forí kalẹ̀ fún Iblis ntokoba náà nígbéraga agbọ́dọ̀ jẹni tó nítẹríba Ọlọ́run ọba kò fẹ́ràn àwọn onígbéraga ìgbéraga máa síwájú parun kọlọ́run ọba kọ máa síwá lẹ́nu tó parun Ọlọ́run ni wa idha qila lahum madha anzala rabbukum qalu asatirul awwalin subhanallah tẹ́ bá bí wọ́n léèrè kíkín lọ́lọ́run tiẹ̀ sọ̀kalẹ̀ náà yìí alukurani tí wọ́n ń gbọ́ tí wọ́n ń kà yín ọ̀rọ̀ tí anabi sallallahu alaihi wasallam ti ń kà fún yín bóò ló ṣe rí bóò lẹ rí sí qalu asatirul awwalin wọ́n ní ẹ àlọ ẹni ìsáájú ni subhanallah alukurani là lọ lẹ́nu yín alukur'ani ní ń pa àlọ́ àlọ́ ni lẹ́nu yín ọ̀dàdúgbò ẹni tó bá wí kò gbádùn bí wọ́n ṣe máa ń pe alukurani ní ìgbà tí alukurani sọ̀kalẹ̀ tó ń ti rí pé àwọn èèyàn yún wọ́n mọ̀ pé irọ́ gidi làwọn ń pa ṣùgbọ́n táwọn èèyàn tí wọ́n bá sùn tí wọ́n bá kọrí síbi kan náà Ọlọ́run ló lè pè kí wọ́n gbọ́n nítorí pé ńgbà tí alukurani dé ó sọ̀kalẹ̀ sáàrin àwọn èèyàn tó gbọ́ èdè wọn gidigidi ni. Gidi àwọn lárúbáwá yẹn nígbà yẹn wọ́n gbọ́ èdè lárúbáwá débi hín wọ́n kì í ṣe ẹni tó ṣe wípé kò lè sọ̀rọ̀ kọ́ má fa kò mọ̀ òkun rẹ̀ yọ tí wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n máa sọ̀rọ̀ ọ̀rọ̀ sì máa fa awọ orí ẹni tí ń gbọ́ níbi tí ọ̀rọ̀ yẹn rinlẹ̀ dé ọlọ́run aṣọ àlùkùránì kalẹ̀ sáà ni. bẹ́ẹ̀ sì mọ sọ yìí tẹ̀sí dálá hàn yìí ó yẹ kẹ́ ẹ lè kẹ́ ẹ lè sọ̀rọ̀ àlùkùránì lọ́rọ̀ kẹ́ ẹ pé ni ẹ Muhammadu ń pa ọlọ́nkọ́ ló fi rán torí káṣíìrì rẹ bá ti tú nígbà tí yín ẹ̀yin tẹ́ gbéde dáadáa tọ́rọ́ lọ́n ti mọ̀ pé dèyí ọ̀ lẹ́lẹ́nu ti bàjẹ́ púpọ̀ nìyí. ìgbà tí èdè yẹn ti ń bẹ ní ògóńgó gíga rẹ̀ tí wọ́n ń sọ lọ́nà tó gbà nípọn jù gbà náà làlùkùránì sọ̀kalẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹ láhán ẹ ni la sọ̀kalẹ̀ sáàrin yín yìí ẹ bá ní takò. ẹ ṣàfihàn bó ti ṣe jẹ́ pé ọ̀rọ̀ lásán ni ọ̀rọ̀ Muhammadu ní kọ̀tọ́dọ́ ọlọ́run wá. torí tó bá pé lónìí lọ́lọ́run bá sọ àlùkùránì kalẹ̀ tébè ti di bó ṣe di táwọn èèyàn gbédè lárúbá dáadáa mọ́ so wọ́n lè pé kán lè bá àfi rí wa mú iná wọn fi sọ pẹ̀lú lẹ́bù tó ju tiwa lọ. ẹ ṣe sọ lẹ́bù tiwa lẹ́bù tó ní agbára jù tẹ́yìn fi ń sọ̀rọ̀ lọ́lọ́run fi sọ alukur'an nìkan wọ́n ti wá gba gbogbo ìyànjú pátá korongodo láti dá ànábì nírọ́ pé kí ni ọ̀rọ̀ wo ló rò pọ̀ ń sọ àwọn sọ ètò jù bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ pé èèyàn ma máa kó wọn láhánlá tó bá sì jẹ pé wì báni aláwọn akéwì tí wọn bùkátà láti ronú kí wọn tó kéwì tó mọ́gbọ́n dání ewì ní gbogbo èdè yìí máa lè díẹ̀ jọrọ lásán lọ nítorí pé ẹni tó kéwì yọ gbọ́ jìnlẹ̀ èdè. yóò sì mẹni tí yóò sì jẹni tó ṣe pé ọmọ ọ̀rọ̀ tò lẹ́sẹẹsẹ kó tó dìpọ kéwì bí ewì gbogbo èdè bó ti ṣe wá lè ju ọ̀rọ̀ lásán lọ eré lásán ilé ewì tí wọn ń ké ní gbogbo èdè lẹ́gbẹ̀ẹ́ ewì tí wọn bá ké lédè lárúbáwá títí dòní yìí torí ẹ̀ tó bá jẹ́ pé ewì lọ bá mú wa aláwọn akéwì tó dáńtọ́ nítorí pé ṣáájú kí islam ò tó dé níbi tí èdè lárúbáwá ní agbára dé ìlọ́fà ló fi jẹ́ pé àwọn akéwì lárúbáwá tí wọ́n jẹ́ ògbóǹtarìgì oníkálukú kéwì tiẹ̀ ewì gbáǹkọ́gbì eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ ò lè kéwì rẹ̀ bí gbogbo yín bá péjọ ọ̀rọ̀ àwọn èèyàn gan lásán nù èyí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò lè kérù rẹ̀ tí wọ́n bá pé tí wọ́n bá pé jọ èyí tó ṣe pé àti gbọ́ yé gan ó ń bùkátà ká tún lọ pe àwọn ẹni tó mọ ìjìnlẹ̀ èdè kó tó di pé àgbọ̀ yé ìsìn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ títí dòní náà là ń pè ní al-mu'allaqat ó tún ti di mẹ́wàá wọ́n tún fi mẹ́ta kún wọ́n sì kọ́ gbogbo àwọn ìwé yìí wọ́n wá kúrọ̀ sí ara Kaaba wípé this is our own civilization ṣáájú kí islam tó dénú tẹ́yìn náà bá mọ̀rọ̀ sọ ya challenge those people àárín wọn wá lálùkùránì sọ̀kalẹ̀ sí wọn gba gbogbo ìyànjú láti rí i pé àà tó bá jẹ́ pọ̀rọ̀ lásán ni a máa sọ tó bá jẹ́ kákéwì ni a máa ké kí á ní tó fẹ́ sọ pé ó mú wa wọn ràn àwọn ẹni tó mọ̀rọ̀ sọ gidigidi nù wa wọn nìkan lọ bá nàbì sallallahu alaihi wasallam ọyà ẹ lọ ẹ lọ ẹ lọ challenge ẹ látàn bá dé tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ èdè tó nípa burúkú wọ́n bá sọ tantan sọ tantan sọ tan sóò ti kulẹ̀ wọ́n ti kulẹ̀ a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim anabi ọba mẹ́nu lé alukur'an ẹni tí wọ́n pè sọ̀rọ̀sọ̀rọ̀ tó dáńtọ̀ yọba dẹnu lẹ̀. Mm, mm, mm, kò sírú ọ̀rọ̀ tá à ń sọ láyé tí ń mà kò sírú ọ̀rọ̀ tá à ń gbé kalẹ̀ tí ń lè gbé tó jùlọ tí ń lè gbé lẹ̀ eléyìí ju agbára èèyàn lọ ẹni tá a wá rán lọ tá a ní kọ́ lọ bá ní dá ànábì lágara yóò wá padà dé pẹ̀lú ojú mi ẹyẹ ya mi níta ẹni lọ gbọ́ agbára lọ ọ̀rọ̀ Muhammadu kọ́ subhanallah. wọn bá dákúbára rẹ dasọ ó ti pinna sí wa náà ìdán ti fi mú àwọn èèyàn ibi tí wọn darọ fún rẹ sínú ìdí nu dábì gbọ́dọ̀ ń pa ànábì ló pè dán wọn tún ní wéèrè ni wọn là lágbègbà ni subhanallah ilahi gbogbo ẹ ni wọn ti dánwò wọn ti rí i pé nnn eléyìí sọ̀rọ̀ èèyàn ẹ rí i pé nínú alukur'an nìyí sùn wọn mọ sọ fún yín pé súra yìí makiya. wọ́n ní súra yìí madaniya sura tán pè ní makiya ẹ rí i pé anítùmọ̀ rẹ̀ ni pé gbogbo sura tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ṣáájú kánabi ò ṣe hijira ìlà ń pè ní makiya gbogbo sura kódà o lè má jẹ́ pé maka lọ́lọ́run ti sọ̀kalẹ̀ àmọ́ àpè súra maka nígbà tó ṣe kó ti sọ̀kalẹ̀ ṣáájú hijira. ṣùgbọ́n gbogbo súrà tó sọ̀kalẹ̀ lẹ́yìn hijira wọ́n ń pè ní madaniya pípé súrà madina ni kódà kó má jẹ́ pé madina ló ti sọ̀kalẹ̀ ìyẹn wá lọ gbá rìsáàcì nìsí ẹgbẹ́ alukurani yín lọ́wọ́ kẹ́ máa wá wo àwọn súrà tí wọ́n bá kọ màkíyá sí lókè èyí madaniya tí wọ́n kọ kẹ́ wá gbé wọn yẹ̀wò síra wọn pẹ̀lú lárúbáwá yín tẹ́ rọra gbọ́ kẹ́ máa wò pé èwo ni mo lè fòye gbé ìtumọ̀ rẹ̀ díẹ̀díẹ̀ èwo lè tó sì ṣe pé mo kà á kà á kà á kà á kí lọ́rọ̀ ń sọ ń kò tí kò yé mi o kò yé mi o ah ọ̀rọ̀ yìí ti nípa pọ̀ so ọ̀rọ̀ tó lọ ń sọ̀kalẹ̀ ní Maka ó yàtọ̀ sí ìtọ́sọ̀kalẹ̀ Madina kí ló dé nítorí pé ní maka yẹn ògèdè alágídí lọ́wọ́ àmbẹ̀ ògèdè kèfèrí ni wọ́n ògèdè aróòótọ́ má fẹ́ tẹ̀lé ni ògèdè ìfẹ́nu wa làwọ́ ṣe tí wọ́n sì sí èdè gbọ́ fẹ́ràn pé maka òun gan-an lolóòlò ọ̀làjú gbogbo lárúbáwá ibẹ̀ wá nílò àwọn akúrẹ́ṣáwá tí wọ́n jẹ́ ìran anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam látàrí bọ́lọ̀ ti ṣe ṣe mẹ́kà ní olóòló fún gbogbo lílajú láàrin àwọn alárúbáwá lédè wọn ló fi wá jẹ́ èdè tó kárí ilé tó kárí oko tọ́kítẹ̀ bá ti sọ̀rọ̀ èdè yun ẹ̀ ti gbèdè tẹ́ bá ń sọ lárúbáwá tí ò jẹ́rù táwọn Kùrẹ́ṣì lẹ́ ń sọ lẹ́nu ẹ̀ ti gbèdè. tọ! àwọn èèyàn yún gbogbo sura tí ó bá sọ̀kalẹ̀ mẹ́kà wọn náà dà yàtọ. yàtọ̀ pé áá ah, ah, àwọn èdè lárúbá tí ń jáde níbi tí ní agbára jù nítorí kọ́lọ́ wọn bá fi ń pè wọn níjà ni Atako ńlá ni tí bẹ́ẹ̀ sọ pé ọ̀rọ̀ Muhammadu ẹ sọ́rù rẹ̀ ẹ̀yin náà múru rẹ̀ wá káfílẹ̀ bá a mọ̀ pé Muhammadu ní sọ torí ẹ, lẹ́yìn tí wọ́n gba gbogbo yanjú tán tí wọ́n rí i pé káì ọ̀rọ̀ ọlọ́run lélẹ́yìí é sọ̀rọ̀ èèyàn kọ̀jọ̀rọ̀ àwọn babaláwo kọ̀jọ̀rọ̀ àwọn alágbègbà gbogbo ọ̀fọ̀ tí wọ́n máa pè gbogbo ògèdè orí ibú gbogbo àfọ̀sẹ́ èyí tí wọ́n máa wí lẹ́nu kọ̀jọ̀rọ̀ àwọn torí báwọn Yorùbá náà ti ń pọ̀ ọ̀fọ̀ tó ń pa àfọ̀sẹ́ tó ń ṣe gbogbo rọ́bìṣì yẹn bẹ́ẹ̀ náà lọ́wọ́ àánú gbogbo àwọn ẹ̀yà àwọn lárúbáwá náà ní tiwọn tí wọ́n máa wí tẹ́ máa gbé kalẹ̀ fún wọn tọ́ máa ń kaba ọmọ pé wo ni rọ́bìṣì wo ni jàlàjàlà rádaràda ìsédè lárúbáwá náà sì lélẹ́yìí so àwọn irú àwọn gbólóhùn tí wọ́n máa bá láwọn pọ̀ kọjọ́ra wọn eléyìí ọ̀rọ̀ kan dájú kò sí ní tá fi wé àyàfi ká sọ̀rọ̀ ká pé báyìí. gbogbo ọ̀nà tí wọ́n ti wá gbà wọ́n mọ̀ pọ̀rọ̀ lọ́ọ̀nì wọ́n ti rí i pé ọ̀rọ̀ muhammadu wa sallam ṣùgbọ́n tó ń ti pé wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ tó ń ti pé wọ́n mọ̀ lọ́ọ̀nì kì í sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam gbogbo wọn sì tún sọ pé aláàní gbà níṣẹ́ <laughs> Allah iná ló ṣe jẹ́ pé ẹni tọ́lọ́ ọba bá ti kọ orí ibú má tí wọ́n bá fi ṣẹ́kẹ̀ṣẹkẹ̀ sí lọ́rùn tí wọ́n fi ń wọ ọ̀pọ̀ wọnú àgbà lóríire ni yóò fẹ́ yín já ṣẹ́kẹ̀ṣẹkẹ̀ kó tó di kí wọ́n dénú àgbàlá ee eh, wàláhì ọlọ́ọ̀dà kọ́mọ̀sí wa lẹ́ni tó ti kọ àkọọ́lẹ̀ orí ibú má. tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ọmọ yín ni èèyàn yín ni tani ó kún ọmọ Muhammad sallallahu alaihi wasallam nínú wọn torí pé bọ́lọ̀ tó ṣe dá wọn láwọn Kùráìṣì yẹn ó ní pé tí wọn ò bá kanra nítòsí wọn kanra jìnnàjìnnà báwọn Kùráìṣì ṣe rí nu torí gbogbo wọn pátápátá pátá ọmọ Baba kan náà ni wọn padà jẹ bàbá ńlá wọn ọlọ anabi Ismail ọmọ anabi Ibrahim aleyhi salam ẹ dákun gbogbo ibi tí wọn bá níbo wọn padà tún parí ẹ wọn padà parí sọ́dọ̀ baba ńlá ni síbẹ̀síbẹ̀ ńgbà tọ́rọ̀ ti di ọ̀rọ̀ pé njẹ ń ṣiṣẹ́ àní ọdá njẹ ń ṣe takùtọlọ ọ̀nà tẹ́ ń ọ̀nà àti wọ náà ni àfi gbọ̀nà yìí so wọn kórìíra anabi sallallahu alaihi wasallam kì í ṣe pé torí pé wọn bínú rẹ̀ pé muhammadu ọmọ wa ni. kìí ṣe torí pé wọ́n ń kórìíra rẹ̀ pé àtọ̀rìn wa ni àmọ́ nǹkan tí ń sọ lẹ́nu kò bá wọn láàmú nǹkan tí ń sọ lẹ́nu kò bá wọn láàmú ìdí tí wọ́n fi kórìíra rẹ̀ nù torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo àwùjọ tẹ́yìn náà bá wà láyé tó bá ti jẹ́ pẹ́sìn òdodo yìí lẹ bá fẹ́ pèpè lọ sídìí rẹ̀ tẹ́ fẹ́ pe àwọn èèyàn lọ sídìí ẹ̀sìn lọ́n lónìí kan kí wọ́n pa ẹbọ tì kò sí tàbí ṣùgbọ́n ní fẹ́rù eléyìn láwùjọ torí pé ọmọ èèyàn wọn kì í fẹ́ kí wọ́n pe àwọn lọ sídìí pé ntẹ̀sí ọ̀dà ntẹ̀sí ó kù díẹ̀ káàtó ìbítọ́ náà wà ní ọmọ èèyàn kì fẹ́ rárá máa wù wọn ni pé ta ni ọmọ kini ni tó tún dáa tó ń tẹ́sí o dàdọ́ ọ̀dá tó so irú rẹ̀ lọ́mọ èèyàn máa fẹ́ nítorí pé máa wù wọn pé ọ̀nà táwa ń tọ̀ yìí yé sọ́nà téèyàn lè fi sórí rẹ̀ kò wá ní da kẹ́nìkan nú àwùjọ táwọn wà kọ́ wá sórí rẹ̀ wọn lọ́wọ́ ọ bẹ́tà kí gbogbo àwọn jọ pàdé ń bo nínú jahannam nǹkan tí máa ṣẹlẹ̀ láyé nù ìdí nu tó fi jẹ́ pé etí àwọn èèyàn máa ọkàn wọn a máa bàjẹ́ tí a ti gbọ́ òdodo nítorí pé kìí ṣe nǹkan tuntun nǹkan tó ti ń bẹ láti dọ́tàláyé ti dáyé ni wípé àwọn èèyàn kìí fẹ́ ṣoríire wọ́n máa ń mọ òdodo lódodo wọ́n máa ń mọ òtítọ́ lótítọ́ ṣùgbọ́n wọ́n máa máa máa takò wọ́n máa máa sọ pé a ní tẹ̀lé nítorí pé kí ni ẹni tọ́lọ́run bá ti kórìí ibú má kò síbẹ̀ ṣe lè sọ́dọ̀ lóríire kọ́lọ́n mọ́ sí wa lọ lórí ibú akramakumullah torí ẹ̀ ló ṣe jẹ́ pé wọ́n ń pe alukur'ani láàlọ́ àlọ́ àwọn ẹni àkọ́kọ́ bóòlù alukur'ani ti wá já lọ tẹ̀bẹ́yìn ti mà bẹ́ẹ̀ náà nì tí wọ́n náà máa ń pe àwọn èèyàn lọ sídìí ẹ̀sìn ọlọ́run lónìí tó pe àwọn èèyàn lọ sídìí ẹ̀sìn Islam tó ń sàlàyé ẹ̀sìn Islam fún wa bó ti ṣe jẹ́ òdodo tó yẹ pé gbogbo ń tọ́ bá takò nírọ́ bó ti ṣe jẹ́ ìmànà tó ṣe pé gbogbo nítorí bá yapa sí ni ṣìnà àwọn ẹni tí ó fẹ́ gbọ́ tí ó fẹ́ gbà wọ́n mọ̀ kó dodo lọ sọ tí ò jẹ́ nǹkan kan mí àfòdodo wọ́n mọ̀ ní sọkúsọ ní sọ ìwíkúwí rẹ ti pọ̀ jù bẹ́ẹ̀ ni wọ́n jogún rẹ̀ lọ́dọ̀ Firaun náà ni wọ́n jogún rẹ̀ lọ́dọ̀ Abu wọ́n jogún rẹ̀ lọ́dọ̀ Abu àwọn aṣíwájú wọn nìyẹn àwọn ẹni tó fi ìlànà orí ibú lélẹ̀ fún wa nù ìdínú kò gbọdọ̀ yà ọ́ lẹ́nu kódà tí ó máa yà yàn lẹ́nu ó náà ní kẹ́ máa pa àwọn èèyàn lọ sí dẹ́sìn òdodo kí gbogbo wọn sì tẹ́wọ́ gbà kọ́ má eléyìí ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ gan fanabi sallallahu alaihi wasallam so nítorí ẹ̀ àwọn olórí ibú máa pọ̀ ju olóríire lọ ẹni fẹ́ wọná pọ̀ ju ẹni tí wọ́n wà lìjẹ́nà lọ ìdínú tó fi jẹ́ pé ọ̀ gbọ́dọ̀ wá bẹ́ wulẹ̀ kọ́ máa jà wọ́n á pé á ah, ṣèṣe pé látinú ya yín lẹ́yìn ti sórí ibú wa gbogbo tá à ń pè yín lọ sídìí rẹ̀ tọ́jú oríire yìí báyìí ẹ̀yin wọn á sọ pé ẹ̀ ní gbọ́ ẹ̀ ní gbà á irú èèyàn burúkú wo lẹ́yìn ẹ̀yin ẹ má bàrà jẹ́ o ẹ má bẹ́ẹ̀ wulẹ̀ o ẹ má sọ pé ká lura wa lọ́kàn o nítorí pé àwọn gan alára wọ́n mọ òdodo lódodo ṣùgbọ́n wọn fẹ́ tẹ̀lé ni wọ́n máa ń ti ṣe ọ̀nà lọ́nà ṣùgbọ́n wọn fẹ́ tẹ̀lé ẹ sì má gbàgbé gbogbo òsìnà táwọn bá ń ṣe láyé gbogbo àánú táwọn èèyàn bá wà lórí ẹ̀ láyé wọ́n ń tara rẹ̀ sáǹfààní kan ìdínú tí wọn ò fi ní fẹ́ filẹ̀ àǹfààní kan wà ń bẹ fún wọn náà ni tí ọba jówó ẹ sì rí i pé wọ́n ń tara rẹ̀ gba yìí àwọn èèyàn kà wọ́n kún lórí ìranù wọ́n ń bàbàrà wọn lórí ìrẹ́gbẹ̀ wọn bóò ní táwọn bá pa táwọn ń ṣe yìí ti nítorí òdodo táwọn ń gbọ́ yìí táwọn ò ní lùzù gbogbo nǹkan ìdínú àwọn ti gbàgbọ́ pé gbogbo nǹkan làwọn máa lose kò wá sí ọ̀nà táwọn fi lè táwọn fi lè rescue gbogbo nǹkan tí wọ́n lose òun àfi kí wọ́n gbé ìjà wọ́n dojú ìjà kọ òdodo kí wọ́n máa sọ pé òdodo irọ́ ni gbogbo nǹkan yẹn kìí sòótọ́ dáre anu ni ọfẹ́ sí wa lọ́nà ni olùsèfẹ́ sìn lọ́nà olùsèfẹ́ sìn lọ́nà ọ̀dà tó bá kọ́ fẹ́ sìn lọ́nà ó yẹ kẹ́yìn náà wọ́n ní irin ló máa ń jẹ́ irin ọlọ́ irin ló máa ń jẹ́ kí irin ọlọ́ kò sí igi náà láyé tó lè jẹ́ irin ọlọ́ irin ni wọ́n fi lurin tí irin fi lọ. òdodo tó ń ṣàlàyé fún yín ó ní agbára bí irin ẹ̀yin náà gbé tiyín jáde kó náà lágbára bí irin kájọ wá wà kó káfi wá mà bóyá ẹni tí ń pè yín lọ sídìí òdodo ńlò púrọ́ ni àbẹ́yìn tẹ̀ ń gbanú káyé lórí rọ́ọ̀ ẹ̀yin gan lòpùrọ́ ẹjẹ kó hàn hmm, hmm. tani ọmọ bá sọ̀rọ̀ tani ọmọ bá ṣe fanfa tani ọmọ bá ṣe kínní Allah ó ti hàn pé òdodo ti hàn kọ́ ìbàjẹ́ ló kù akramakumullah àwa ti ní nǹkan tí a ń bá wa pàrònú rẹ lára anabi wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni tó takò anabi from A to Z wàláhi wàláhi wàláhi gbogbo wọn mọ̀ pé orí òdodo ló wà wọn mọ̀ pé kò sí lórí irọ́ ṣùgbọ́n fẹẹnu ńkọ́ ìfẹẹnu ò ní jẹ fa innahum la yukadhibunaka kìí sì wọ ni wọn ń pè lókùrọ ṣùgbọ́n àwọn àyà Ọlọ́run ni wọn ń pè nírọ́ akramakumullah torí ẹ̀ ló ṣe jẹ́ pé àmọ́ bẹ́ẹ̀ lọ́ni àwọn èèyàn tí wọ́n ródòdó tí wọ́n kọ̀ láti tẹ̀lé kọ́lọ̀ ń bá wa fi wọ́n mánà agídí òpéyàn tẹnu mi ní í ṣe òpéyàn débi kankan torí ní paríparí ẹ èèyàn lèèyàn ọ̀dà sórí ibú gbogbo ẹni tẹ́ǹjọ́ ń tanra yín jẹ tẹ́ǹjọ́ ń kóra yín jọ tẹ́ǹjọ́ ń lẹ̀dí àpò pọ̀ lórí ìbàjẹ́ òdodo pípé ẹ̀yin òfẹ́ kó dodo rí ìdíjókòó gbogbo yín pátákó rongodo yín ẹ̀ ní ríra yín mọ́bẹ̀ẹ́ bá ti dénú sàárè oníkálukú ni ọmọ adáran tiẹ̀ toníkálukú ni ọ̀dà di ọ̀ràn sí lọ́rùn kí wọ́n lẹ̀ ń jọ́ ńlẹ̀ di àpò pọ̀ sí lèkìsí pa wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́ lèkìsí náà ni wọ́n padà tún wọn ká irú eléyẹn pọ̀ gan nílẹ̀ Yorùbá wa yìí ọ̀pọ̀ bàjẹ́ nítorí pé ńgbà tí àwọn èèyàn tó mú Islam wá sílẹ̀ Yorùbá tán mú wa kì ṣe Islam gidi iná ni wọ́n fi kọ́ àwọn èèyàn àwọn ẹni tí ń ṣe káràkátà ni bẹ́ẹ̀ náà ní nílẹ̀ haúsá bẹ́ẹ̀ náà ni ní gbogbo áfíríkà èèyàn dúdú yìí àwọn ẹni tó gbé islam wọbẹ̀ àwọn oníkàràkátà ni ìwà wọn làwọn èèyàn rí bó ti ṣe dáa tó lọ́pọ̀lọpọ̀ fi gba islam mẹ́sẹ̀ wá gbà yìí àwọn èèyàn tí wọ́n tawọ́ wọn tí fi gba islam wọn ò fi islam gidi kọ́ àwọn èèyàn nítorí pé ń tọ̀rí kọ́ lọ́pọ̀lọpọ̀ wọn wọ́n ń lọ sí tọ̀rí kọ́ sí tọ̀rí kọ́ yìí ẹ̀yin sì ti mọ̀ yín pé irọ́ ẹ̀tàn jẹ dídalúrú papọ̀ mọ́sápà inú tọ̀ríkọ̀ ló sodo sí kágbóògùn láàyè kéèyàn ya páàgùn gbogbo ẹnu tọ̀ríkọ̀ ló sodo sí ìdínú nígbà tí wọ́n gba ìsìláàmù yìí wọ́n gbà pẹ̀lú òfin rẹ̀ àwọn tí fi dá wàhálà lẹ́nu torí pé ńgbà bá báyàn lórí tọ̀ríkọ̀ àtúnṣẹ̀ṣẹ̀ pé síbi islam gidi ni gbogbo ìtẹ̀sẹ̀ gé sara rẹ̀ irọ́ burúkú lásán ni ntẹ̀ ẹlẹ́sẹ̀ tẹ̀ ń parọ́ mọ́ lọ tẹ̀ ń parọ́ mọ́ anabi sallallahu alaihi wa sallam torí bẹ́ẹ̀ làwọn èèyàn wá wà wọn ò mẹ̀sì islam gidi síbi islam náà wọn làwọn ń ṣe èèyàn mọ̀ pé ra rẹ̀ mùsùlùmí òun náà tún ni tún ni babaláwo síbáwọn náà lẹ́ ń lọ bá tán láwọn bá yín pọ́wọ́ dà lèmáàmù babaláwo ìsìláàmù ti fẹ́ yí ṣé iṣẹ́ awo là nábì wàá mú wáyé ah, ah, afànábì lẹ̀ àwa sọ ṣètọ́ nídọ̀gà tá à ń kọ́sẹ́ lọ́dọ̀ rẹ̀ oníkálukú ti wá kà kún pé táwọn bá ti kíw iṣẹ́ awo làwọn máa jẹ wọn àni wọn ṣe kìnnìkan jálàjì tó àwọn tí wọ́n jẹ́ ọ̀gá tó yẹ kó fi yín mọ́nà àwọn ti ṣìnà àwọn èèyàn náà tó jẹ́ pé àwọn ọ̀dá nǹkan kan mọ̀ wọ́n máa wò pé ní tún ni babaláwo sọ ìdínú kọrí nkọ̀dí wá ni wọ́n ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn kọrí nkọ̀dí ni wọ́n ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ẹ̀rí pé àwọn èèyàn sí lórí àǹsìn náà lódodo orí irú àtẹ̀tànjẹ náà ni síbẹ̀ yẹn ọ̀mà ẹ̀yin wá lọ sọ́dọ̀ ẹni tó mọ̀ ẹni nǹkan kan dà yín láàmú dípò ẹni tó mọ ọ sọ fún yín pé à ẹ máa bẹ lọ Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa ó ní máa gbàdúrà ọ̀rọ̀ kan tóbi kó ju àdúrà sẹmọ pé ìmánì yín tọba lẹ tẹ́lẹ̀ yóò tún nípa ṣe á olùmọ̀ yìí sọ wípé kí n múra sádùá tọrọ rò ní tóbi-tóbi kó ju àdúrà lọ pẹ̀lú ògbó Ọlọ́run nígbà tí wọn náà bá sì múra sí i ó rí pa yí padà tí ó dé bọ̀ nítorí fẹ́ bàjẹ́ yọ padà tó àmọ́ ìgbà tó lọ bá òun ní sọ fún ọ pàdùà bóòlù ó ní sí ọ ó ní báyìí báyìí àyè so ó ti sọ pé àyè wọn náà ti mọ ọkọ àwọn tọ́lọ̀ ń kọ́ ayé fún <laughs> ayé wo ló kó fọ́ dà tó ló náà bá máa tẹ kínní kan bá máa tẹ kínní kan irọ́ ń parọ́ fọ́rọ́ nígbà tó ń ń àṣìṣì wa hmm, ẹ bá lè bá ní wá aṣọ rẹ̀ wá aṣọ ẹ̀ńtẹ́ mẹ́jọ rẹ̀ wá aṣọ tó kan ara rẹ̀ rí tó kan ara kìí ṣe tó kan aṣọ tó wọ̀ sí ara kìí tó kan ara tààràtà ẹ bá máa wá singilẹ́tì àti pàǹtì ká olùkọ́ yìí náà rí ní ìsìn náà ń kó pàǹtì àwọn ará yìí ah. so èèyàn bá mọ ọgbọ́n wọn àfa yìí ríran kàkà kí wọ́n fẹ̀sìn kọ́ yín awo ni wọ́n fi ń kọ́ yín náà ọwọ́ adì pé majority of man kan ti ń jẹ́ Islam bí iṣẹ́ awo àní wọ́n gba àwọn kan wọ́n ní kẹ́ wá gba Islam wọ́n láwọn ò lè ṣe Islam nítorí pé àwọn rí i pé àwọn mùsùlùmí gbogbo wọn iṣẹ́ yẹn ń wo iṣẹ́ awo gbogbo ẹ̀ náà wọ́n tún ṣe so àwọn sì fẹ́sìn tó jẹ́ pé kò ní í ṣe pẹ̀lú gbogbo rubbish wọn mọ̀ pé Islam gangan ni kì í ṣe nonsense táwọn eléyẹn ṣe tó wọ́n ti wá bàtà àwọn èèyàn jẹ́ jìnnà wàláì tàláì wọ́n bàtà àwọn èèyàn jẹ́ jìnnà láwùjọ Yorùbá yìí débi pé àwọn èèyàn dẹ́sìn Islam rárárárá tẹ́ bá fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ẹ kó àwọn èèyàn jọ ládùúgbò yín kí kálukú ọmọ wọ yàrá kọ̀ọ̀kan kọ́ sálù alákàrí àlùwalá lásán ẹ̀rí majority of fẹ́ẹ̀lì dànù ókè ẹ̀sìn lẹ́ láwọn afá àwọn afá àwọn afá gbogbo wọn gbósùkò orí wọn ń pè láwàdì kí wọn ni wọn kọ́ yín kí ni wọn kọ́ yín gan ẹ̀sìn ọlọ́run ọmọ abajẹ́ bá ti wá débi kan àfi ká máa dá wákà torí pé a fẹ́ gbowó lọ́dọ̀ àwọn èèyàn ó wà ní orúbọ gọnù rè ó wà ní orúbọ gọnù abẹ́ẹ̀kọ́ ètò orí yẹn ọmọ wa wọ́n ti sìn ín tírè torí pé gbogbo àwọn jágbájágbá ó ti ráyè jókòó lọ́kàn Yorùbá ẹnìkan á di wa sọ pé kí ni gbogbo ẹ̀ tẹ́sí tẹ́sí ọlọ́run náà lélẹ́yìn abẹ́ ń tanra yín à níbi tọ́jọ́ lọ dé yìí tó ń kálukú ọmọ ìgbà tí wọ́n bọ̀ ọ́ kótó tí rádaràdá tá a mọ̀ á ṣe nu wà lìjánà ọ̀yà kálukú saraku sákẹ́ paranu sí ọ̀hún ewo tún lè léyìí o ewo Islam tọ́lọ́ fi rán nàbí nu ewo lẹ́yìn ń ṣe ewo lẹ́yìn ń ṣe ọlọ́run bá àwọn bàbá àwọn lórí ẹ̀ tani bàbá yín tọ́jà nàbí tani bàbá yín tọ́jà nàbí bí rádaràdá náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá náà ṣe tán fi lé àwọn ọmọ lọ́wọ́ ẹ wo fẹ́ sìn ọlọ́run ti wá di pé ń parẹ́ ń parẹ́ ń parẹ́ wọ́n á sọ ẹ̀sìn ọlọ́run dákúrẹ́tẹ̀ ẹ lọ wòran ẹ bá lọ sí hajj tẹ rí gbogbo yẹn láti gbogbo àgbáńlá yìí tí gbogbo wọn péjọ sí Mina tí gbogbo wọn péjọ sárafa tí gbogbo wọn bẹ Muzdalifa tí gbogbo wọn bẹ Maka ẹni tó lọ ń bá gbà fún ó tún lọ sí Madina ẹ gbomi lójú tẹ bá jọmọ Yorùbá tí mánì bá ń bẹ lára yín wàláì tẹ láì sùn fún un ni ẹsìn wo ni Yorùbá ń ṣe irọ́ gidi àti ẹ̀tànjẹ irọ́ gidi àti ẹ̀tànjẹ àwọn tó sì sọ yín nù jù làwọn àfa àtẹ̀ǹpẹ̀ làfà wàláhì tàlá wọn sọ ọmọ yorùbá nù bàjẹ́ ẹ̀yẹ ẹ̀jẹ̀ fún yín lápẹ̀jù àràfà àràfà nì ní gbogbo ojoojúmọ́ ayé lóru ìdá kan nu mẹ́ta ti gbẹ̀yìn òru lọ́lọ́ máa ń sọ̀kalẹ̀ ní gbogbo ojoojúmọ́ ayé tí ọmọ wa pé ta ló fẹ́ pè mí kí n dá ta ló fẹ́ tọrọ nǹkan kan lọ́dọ̀ mi kí ta ló fẹ́ tọrọ àforíjì kì í ṣàforíjì mi ọlọ́run ọba ò ní yé wí bẹ́ẹ̀ yóò sì máa gbọ́ àdúrà ẹni tó bá pè yóò máa fún ẹni tó bá tọrọ ẹni tó tọrọ yóò máa foríjì ẹni tó tọrọ àforíjì kò ní yé ṣe bẹ́ẹ̀ tá fi yọ àmọ́ tó bá ti jọ́ o láti ọ̀sán lọ́lọ́wọ́n bá ó ti sọ̀kalẹ̀ wá sí sàmàlẹ́ ayé lọ́lọ́wọ́n máa wá pé ǹjẹ́ bá fẹ́ gbogbo ǹjẹ́ bá fẹ́ máa tọrọ máa ṣe fún yín orí yọ ọmọ wa lọ bẹ́ẹ̀ títí tí ó fi di pa àlùfáàjà rí yọ débi kọ́ lọ́wọ́ bá wa ó wá nínú hadith yọ máa fi wá ṣe fáàrí ní gbogbo ọdọọdún níjọ́ àràfà níwájú àwọn màláíkà alápọ̀nlé ikú àwọn ànú àwọn ẹrú mi wọ́n wá bá mi lẹ́ni tó ṣe pé wọ́n àti ẹ̀yà arún orí wọn ara wọn ló mú eruku yẹn kí ni wọ́n ń wà inú gbé wọn wá àwọn mẹlẹkọ máa dáhùn àforíjì wọn náà ni wọn wà wọn bá jẹ bẹ́ẹ̀ ajẹpẹ ẹjẹrìí sí mo ti foríjì gbogbo wọn subhanallah orí ńlá nù ẹ dákun èlò làwọn afẹ ńlá lọ sí sẹ àjìtá pọpọ ntí mo afẹ fàyọ ni pé lọ́jọ́ yẹn ntí sẹrí àníkàsí oníkẹtà bá ti ṣe sọlá tó tó tá a ṣe sọlá tó làásù lákòókò kan náà àní lọ àṣírí la dà àkókò rẹ̀ àkókò zohor láàpá zohor àti àṣírí láàpapọ̀ rákà Raka méjì péré láti fi kí ló fà káyọ̀ lè gbà wá dáadáa fàdùà ni oníkàlùkọ́ wa dìde kò sádùá pàǹtí papọ̀ kò sí sádùá pẹ́ẹ́nìkan sádùá àǹtí àmì o náà pé gbogbo àwọn eléyìí nínú stáìlì tàwọn yorùbá wa ni akramakumullah tẹ́ bá ti sálámà báyìí kálukó dìde láyé agbọ́wọ́ sókè wọ́n máa bẹ́ lọ ní mẹ́sàn-án mẹ́wàá wọ́n máa tọrọ ntọ́ máa ń fẹ́ lórí ayé àtàkìyàm ò ní jókòó rárá ò ní lóso rárá àfi tó bá rẹ̀ ọ́ torí dúró àràfà là pé tó bá rẹ̀ ọ́ wàá rọra lóso àbí kọ́ rọra jókòó tó bá tún ti sinmi tán díẹ̀ wàá tún padà wàá tún máa ṣàdúrà rẹ lóòrò títí tó fi di kóòrùn wọ̀ kí ló ń wí kí ló ń fi ń bẹ lọ èmi ò láti mọ̀ àbá àdúró sẹ́gbẹ̀ẹ́ ara wa oníkálukú láàrin rẹ̀ sí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá rẹ̀ tó o bá lọ sí gbogbo tẹ́ǹtì àwọn èèyàn láyé kọ̀bá àjẹ́ àwọn aláwọ̀ funfun kọ̀bá àjẹ́ àwọn aláwọ̀ dúdú bó ṣe bá sí gbogbo ẹ̀ tọ́pa rọ́rọ́ nu oníkálukú yóò máa ṣàdúrà tiẹ̀ láì pariwo kálukú yóò kọjú máa tó gbé wá àbàtẹnijẹ́ má bàtẹ̀mí amúnibàtí kò ṣòfò ma ba mi níbi tí mo wà wá tẹ́ bẹ́ẹ̀ lẹ́rìí tó ní kálukú ń ṣe kò sẹ́ni tó fààyè lẹ́fẹ́ nìkan láti bá tiẹ̀ jẹ ẹ dákun ẹ wá sí tẹ́ǹtì àwọn Yorùbá lọ́jọ́ ńlá ọjọ́ tó lọ́rùn ẹlẹ́dàá wa tí ń forí di gbogbo àwọn ẹ̀dá ọjọ́ tó ṣe é gbé àwọn ẹrú ọlọ́run wọ́n wá lẹ́ni tí ò lásìkò fáà ń yarí lẹ́ni tí ò lásìkò fáà ń gbin eruku nù lára ẹni tí kálukú tí ń wò pé àǹfààní ọjọ́ òní ọlọ́mọdé ọgbọ́n mọ́ mi lọ́wọ́ ẹ wá wo tí yorùbá ń fi ọjọ́ dé fún wa bá ti kọ́kọ́ dára pa wọ́n kó àwọn èèyàn jọ àwọn tí wọ́n ń pè lálàáfà wọ́n làwọn ṣàdúrà jọ àràfà àwọn tíra táwọn kó wa balukurani làwọn ó sókè ni gbogbo ẹni bá malukurani kí ẹ máa bọ̀ ẹni bá ma yàtí ké bí yàtí wọn bá fẹ́ sókè kọ́ máa bọ̀ dàláìlù ìdèlé wọn tún pè dé mọ́kà dàláìlù àwọn tún sókè dàláìlù ńgbọ wọn wá síra wọn lóòka ẹni máa kéwké sáfù tiwọn nu àwọn ẹni tí wọn máa kéwké wọn tún kó àwọn náà jọ lọ nítòsí ẹ wá o gbogbo ẹ̀yà lọ́la jẹ máa bọ̀ bàbá jẹ pété tiwa lọ bàbá wa máa bọ̀ afa wọn wá máa kí alukurani bídíà yẹn wọn máa bídíà rẹ̀ wọ́n máa bídíà yàtí wọ́n máa bídíà dàláìlù fún màmá àti gbogbo ẹ̀ sọ́kútọ̀ ẹni bá fẹ́ tọrọ kó mú wá tí ò bá lẹ̀bù tó kìí ṣe náírà ló mú wa ríàl owó ńlá wọ́n bá mẹ́yọ̀ kan wá lásán tẹ́mọ̀ ẹ́ tó ti jẹ́ owó ńlá tó ó fi kan lélẹ̀ kálukọ́ máa mú wa àwọn ẹni tí máa kówó jọ ńlé náà bí wọ́n ti máa kó jọ wọ́n ti máa kówó jọ ńlẹ̀ fún bàbá ìmáà. <laughs> ní maka so yóò wá jẹ pé ńgbà ẹ bá ṣe erégbè rádaràdá tẹ ẹ bá ṣe tán dábàá láwọn ṣe sọlá tó tó ràdá rádaràdá náà ní ní òtún máa tẹ̀síwájú tó bá wá di pé àkókò asiri bá wá ń tó gbogbo ẹni tó bá kọjá gba tẹ́ǹtì wọn yẹn lọ́dọ̀ àwọn Yorùbá yóò yà lẹ́nu kódà àwọn yóò tún máa sọ pé sáwọn eléyìí ń sẹ́sìn ní àbí wọ́n ń ṣeré sáwọn eléyìí ń sẹ́sìn ní àbí wọ́n ń ṣeré wákàtí a, wákàtí sọ̀kalẹ̀ àbá tó bá ti ń di déédéé àkókò azri wákàtí sọ̀kalẹ̀ wọ́n máa dá wákà ní lóríṣiríṣi wọ́n lè pe kọ́ńkálukó gbé sábàkà rẹ̀ lọ́wọ́ wọ́n á gbé sábàkà lọ́wọ́ tó wọ́n wá máa dá wákà wọ́n máa dá wákà màá gbá ní ànábì mi déélé màá gbá ní ànábì mi déélé fẹ́fẹ́ ò fẹ́ mo ti dà lájì màá gbadé ànábì mi dé fẹ́fẹ́fẹ́ òfẹ́ mo ti dà lájà màá gbadé ànábì mi délé tọ́ ọba fẹ́ gbé tiẹ̀ délé o mo wà dúró àwa ẹ̀ kí o bá lẹ́kùn la ilaha illallah bàbá wa ṣe ní bàbá wa kálukó dé sábà kẹ́ ti dà lájà yẹ ti dà lájà ní ìwọ ọkùnrin tó gbọ́dọ̀ fi nǹkan kan sórí àwọn alákòóbá wọn tún ní kó o dé sábà kàárọ̀ sórí sábà kàbí asẹ́. la ilaha illa bí asẹ́sẹ́ fi sóògì ọwọ́ àgbè lórí ah wàláhi wọ́n ń àwọn èèyàn lẹ́sìn jẹ wàláhi so àwọn náà bá máa dáwọ́ kan wọ́n bá máa kíjó mọ́lẹ̀ káwọn sàgbàdé ànábìdélé náà sáni sá ẹ ẹ bí àwọn èèyàn kan gbà mí ẹ pé nìsín àwọn òkúkú mà ẹ̀yin náà la ẹ mà ẹ̀yin kọ́ wa ní ntọ́ ẹ lè máa bú àwọn èèyàn wàláì torí tó bá pẹ́sìn òdodo wọn bá fi kó àwọn èèyàn láti pilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rádaràdá tá à ń rí àná èkì àwọn èèyàn náà sáfẹ́ sórí bó ó gbé èèyàn lọ́fẹ́ wà lìjẹ́nà ṣùgbọ́n gbà tó yẹ pé tí ọ̀dá náà ti ń kọ́ wọn wọ́n sì ti bí wọ́n ti kọ́ àwọn bàbá wọn nù kó tó dórí tiwọn náà ókè bó làwọn sì wá bọ́m̀bẹ̀ àfẹ́ńtọ́lọ́m̀bá tà sí. ṣèdínú ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọn jàǹbá àwọn èèyàn wọn kọ́ wọn lẹ́sìn òdodo bóyá àwọn náà mẹ̀sìn òdodo ibi tí jàǹbá ti dé nù bẹ́ẹ̀ náà ló ṣẹlẹ̀ láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nítorí kí àwọn aríjẹ ní má dàrú àwọn ò ní fẹ́ kí má dàrú ọ̀tá ìgbà tí ọ̀rọ̀ táwọn ti bá àwọn èèyàn sọ tí bá ti ń wọ̀ wọ́n lórí tó sì ń dàbí ìgbà tí àwọn èèyàn yẹn padà gbà ẹ rí i pé àwọn ẹni tí ń rí jẹ́ǹdì màdàrú ọmọ ẹ má dá lóhùn gbogbo ohun tí ń sọ òrí bẹ́ẹ̀ o ọbẹ̀ bá ti ń jẹ́ ni o kò sí ní ṣẹlẹ̀ lójú tiwa ìyá àníjẹ́ nìkan gbà ti ń jẹ́ tó bẹ́ẹ̀ náà ní láwọn àwùjọ wa wọ̀nyí àwọn tí ń rí jẹ́ǹdì màdàrú àwọn tí ń ta àwọn èèyàn jẹ tí ń tú wọn jẹ ńgbà tá a bá sọ pé yẹn ń wò iṣẹ́ ṣètọ́ni ni ẹnìkan sì ní máa ṣe yẹn ń wò àfikọ́ jẹ́ káfìrì sẹ́mi kó àwọn ní ìsìn yẹn ń wò wọ́n fi ń jẹun wọ́n máa sọ pé ẹ má dá lóhùn ẹ má dá lóhùn kọ́dà anabi idirisa òun là kọ́kọ́ ẹ̀sọ́ kọ́ ṣe ẹgbọ́rọ̀ <laughs> làwọn bàbá hmm, pé ń gbòtí jẹ́pẹ́ anabi idirisa lọ́kọ́ ṣe ìwà ọmọlẹ́yìn anabi idirisa máa bá sẹ́ǹsì abẹ́ ẹ̀gbọ́rọ̀ tó torí ẹ̀ inú ti jẹ́ pé gbogbo àwọn àwọ̀ àbàjẹ́ tẹ́ rí wọn àwọn aríjẹ níbàjẹ́ àwọn èyí fẹ́ kí bàjẹ́ ọ̀tàn tẹ́ bá mú igi bídíà tẹ́ bá mú àké tẹ́ bá fi gé tegbòtegbò tọ́ba wa rọra kù síbi kùkùté kan nísàlẹ̀ tẹ́ ẹ̀ gé àwọn aríjẹ níbí àwọn tó máa fún lómi jojúmọ́ ni pé má dàgbà sójà rè à nígbà kó kú wa torí ẹ̀ ló ṣe jẹ́ pé à ń o àlìjáná o sí lọ́wọ́ ẹnìkan ọwọ́ ọlọ́run lọ́wọ́ àwọn àwa lè ra yìí wọ̀ tọ́ba iná wa ò sí lọ́wọ́ ẹnìkan ọwọ́ ọlọ́run lọ́wọ́ o kò sí bá a ṣe lè bọ́ níbi àti wọná wàláhì tó bá pè ń tọ́ takùtọ̀ ọlọ́run la ṣe kú ẹ̀tàn àti rọ́ ayé lọ́mọ wàláhì tó ń kálukú wa dàmà gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń gbọ́ yìí ọ̀ràn tinú sáré rẹ̀ wàláhì tó bá jẹ́ pé ọba gbọ́ òfin tí pàlàbà rẹ̀ wàá rántí tó bá jẹ́ pé ọba tẹ̀lé wàá tún rántí torí ẹ̀ ló ti jẹ́ pé má jẹ́ kẹ́nìkan gba tiẹ̀ jẹ́ o síbẹ̀ yìí náà sọ pé títa nìkan bá ti jóná kọ́mọ́ ta nára sí kí wọ́n á ló dé tó fi jẹ́ pọ́dọ̀ ẹ̀ tí ó ta nára sí iná ilẹ̀ tó lọ gbára sí. a gbọ́dọ̀ tají ẹ̀rú máa ń báyàn téèyàn máa ronú dáadáa pé ah kí ló ṣe àwọn Yorùbá yìí náà sígbà táwọn ń bọ̀ àtìlẹ̀ ayé ṣé tíkẹ́ẹ̀tì àti wọná lọ́pọ̀lọpọ̀ gbà ní tó fi jẹ́ pẹ́sìn òdodo wà wá àfẹ̀tàjẹ́ àfirọ́ àfẹ̀tàjẹ́ àfirọ́ ah ọ fẹ́ àlìjánà yìí báyìí àwọn ẹni tí ń sin lọ́n lójú méjèèjì àwọn anábì ọlọ́n gan bẹ̀rù tọ́lọ̀ ń fa àwọn àbí òní fa àwọn. àwa wá ń sẹ́ lọ́n lójú méjèèjì à ń takò fún ọlọ́n lọ́nà kọ́nà à sì tún rò pa wà àlìjánà. a ọ̀dájú pé à ń tanra wa jẹ ẹ̀yà tí ẹ̀sán jẹ tó mú lẹ́rú bí Yorùbá ọ̀pọ̀ láyé torí de ẹ̀sìn òdodo kò sẹ́ fi ṣeré o ẹ̀sìn òdodo kò sẹ́ mú láwàdà o agbọ́dọ̀ mójútó ẹ̀sìn òdodo káàsì rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń gbọ́ tó ṣe pé ó ṣàjòjì sí wa àgbọ́ rí kò sí wàhálà ń bẹ gbódòdó ṣe rí nu tó níjọ́ tí èèyàn bá ti mọ̀ èèyàn gbìyànjú èèyàn sì máa bẹ́ lọ ọlọ́ọ̀dàkùn sí rọrùn fún ọlọ́ọ̀dàkùn sí rọrùn fún tọ́rọ ara tèmi ọ̀ràn náà èmi ò sì fẹ́ wọ́n náà ọlọ́run aláàánú aláàánú lọ́lọ́ bọ́lọ̀ ń ṣe máa fi yàn mánà àmọ́ kó a jẹ́ pé ọgbọ́rọ̀ lọ òfìsí pàlàbà rẹ̀ a mọ̀ nípa àwọn tó ṣe pé sọ́mà sàlàyé ẹ̀sìn òdodo fún wa exactly gẹ́gẹ́ bí àwọn káfíìrì yìí ti ṣe ń sọ fún ànábì ike alukurani àlọ́ ni bẹ́ẹ̀ náà làwọn náà máa ń sọ lónìí kọ́dà tí mo ti ti gbọ́ fúnra mi wà àmì èèyàn máa ń ṣe bí ìgbà téèyàn gbọ́ ni mo ti gbọ́ ẹni tí ń sọ nígbà tá à ń sàlàyé ẹ̀sìn ọlọ́run fún wa tí ń sọ pé ṣé sáúdí wàhálà wà wà ni sọmọ Saudi wa là wáyé a ẹ̀rín pa mí fún ẹ àánú sì ṣe mí fún ẹ níjọ́ tí àwọn mọ̀lẹ́ka bá rọ ọmú tó ń fẹ́ sìn ọlọ́run ọba ṣeré wàláhì ó rò péré ni akramakumullah ọ̀rọ̀ ẹ̀sìn Islam kò gbẹ̀fẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn Islam kò péré àwọn míì tó bá ti gbọ́rọ̀ lọ tó bá túká tó ń ronú sí pé pẹ̀lú gbọ́lọ́ àti tẹ̀lé pẹ̀lú gbọ́lọ́ àyípadà ọ̀wọ́ nù gbèsè ayé wa níta gbọ́ ìyá mi fi ṣeré ṣètọ́ nìkan náà àwọn èèyàn sì wá bá wọn pé ah, gbogbo ìtàn wíwọn àwọn ò ló fa yorùbá lọ́lọ́run dá wa o ilẹ̀ yorùbá tá a wà yìí àti ká ṣe bí wọ́n ṣe ṣe o ok ọ̀pọ̀lọpọ̀ ni máa sọ bẹ́ẹ̀ tó wọ́n jẹ abatọmọlàkejì jẹ ẹni tó fẹ́ sin lọ́n gan kò ní jó sin lọ́n torí de lè sọ́ra o àwọn tá lọ ń bá rìn náà àwọn atanisúná sítọ̀ máa gbọ́rọ̀ o àwọn eléyìí abatẹnijẹ ni wọn ẹni tí wọn sọ tiẹ̀ di aburú àtòrí ibú làwọn wá ẹni tó sì jẹ́ pé ń pè yẹn lọ síbi aburú ọ dára rẹ̀ mọ̀ ìwọ ni kò ọmọ fìrà rẹ̀ lẹ̀ kò ọmọ bàbá tiẹ̀ jẹ́ ọlọ́ni lè yàḥmìlú awzárahum kámilatan yawmal qiyamah wa min awzári alladhina yudillunahum bighayri ilm ala saa. ما يزرون ọlọ́run ẹlẹ́dàá wa onítọ́ba àdìjọ́ gbé ní alqiyam àwọn èèyàn tí ń ṣì àwọn èèyàn lọ́nà tó ṣe pé ńgbà táwọn èèyàn bá gbódodo táwọn èèyàn sì ń gbìyànjú láti tẹ̀lé òdodo ìyànjú tí wọ́n ní gbogbo ògbà òun náà ní báwo làwọn èèyàn ó sì takò dodo yẹn àwọn ní mú àwọn èèyàn má tẹ̀lé òdodo wọ́n máa pe òdodo láàlọ́ wọ́n á máa pe òdodo nírọ́ wọ́n á máa pe ìfini mànà ìsinmi lọ́nà ọlọ́ni lè yàmìlò awzarahum kamilatan yawmal qiyamah wọ́n ru ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ́n rú pé bàbá àtijọ́ wọn ò ní dín kankan kù nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ gbogbo ẹ̀ lóòrù ẹ̀ṣẹ̀ tó gbogbo ẹ̀ kọ wá ní ma lórí ètò ọ̀sẹ̀ lásán. ومن أوزار الذين يضلونهم بغير علم wọ́n tún rò nínú ẹrù ẹ̀ṣẹ̀ àwọn ẹni tí wọ́n ń ṣì lọ́nà táwọn náà tẹ̀lé wọn látàrí àìmọ̀ wọ́n tún rò nínú ẹrù ẹ̀ṣẹ̀ wọn. subhanallah àtẹ̀ntẹ̀ ń retí yín jọ gbẹ̀ndàlùkìyàmù ó burú gẹ́gẹ́ bí àdìsá nàbì muhammad sallallahu alaihi wasallam ti ṣe ṣàlàyé lẹ́yìn oní man da'a ila huda kana lahu min al-ajri mithlu ujuri man ittaba'a la yanqusu dhalika min ujurihim shay'a wa man da'a ila dalalatin kana alayhi min al-ithm mithlu athami man ittaba'a la yanqusu dhalika min athamihim shay'a anabi sallallahu alaihi wasallam nínú hadithi tí imaamu muslim yìí anábì ní gbogbo ẹnikẹ́ni tó bá pè ní lọ sídìí ọ̀nà mà ẹ̀yin pè yàn lọ sídìí ẹ̀sìn òdodo ẹ pè yàn lọ sídìí kó di alukurani àti sunnam ẹ pè lọ sídìí ojú ọ̀nà mà ẹ̀yin lẹ sánà táwọn èèyàn tí wọ́n fi mọ òdodo táwọn èèyàn tí wọ́n fi rí òdodo ọlọ́run wá ní káwọn èèyàn yìí kí wọ́n tẹ̀lé òdodo yín ẹ̀yin náà gbàrú ládàá wọn lọ́dọ̀ irú ládàá tí wọ́n gbà ẹ̀yin náà gbà lọ́dọ̀ irú tiwọn tí wọ́n gbà tọ́lọ̀ wọn fún yín tẹ̀yìn ò ní mú ká nǹkan kan kù nínú ládàá tiwọn. nídàkejì ẹnikẹ́ni tó bá wá pè ní lọ yóò ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò tún wá ru irú ẹrù ẹsẹ ẹni tó ṣì lọ́nà tí ń fìsì náà ṣiṣẹ́ o láì jẹ́ pé tiẹ̀ tó rù nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò dín nǹkan sẹ́ẹ̀rí pé di dáadáa lọ́yẹ ká máa pè lọ oríire lọ́yẹ ká máa wá fáwọn èèyàn sọ sórí ibú ẹni tó kọ́kọ́ kó àwọn èèyàn dáadáa yóò máa ní commission nínú dáadáa yẹn tí gbogbo àwọn èèyàn bá ń ṣe ẹni tó sì kọ́kọ́ kó àwọn èèyàn láìda yóò máa ní commission nínú àìda táwọn èèyàn bá ń ṣe sẹ́mi kọ́lọ́n sọ pé wala taziru waziratun wizra ukhra arẹ́rù ẹ̀ṣẹ̀ kan. kò ní irú ẹrù ẹ̀fẹ́ lómìn báwo wá lọ lọ́wọ́ bá wa ti ṣe sọ pé ẹni sinmi lọ́nà yóò rù ẹrù ẹsẹ rẹ. yóò tún rù nínú ẹrù ẹ̀ṣẹ̀ àwọn ẹni tí ó sì lọ́nà bẹ́ẹ̀ ni yóò rù rù tí wọ́n rù kìí ṣe pé yóò bá wọn rù tiwọn ìyẹn ni pé yóò rù rù tí wọ́n rù kún tiẹ̀ kìí ṣe pé yóò bá wọn rù nǹkan nù tiwọn kí ló dé. tí ó fi dẹni tó rúurú ní tí wọ́n rù nítorí pé òun ló ti tànàdì wọn tí wọ́n fi ṣìnà ẹrù ẹsẹ tí rù ẹrù ẹsẹ ẹsẹ tó dání ẹ̀hẹ́n táǹsì wọn lọ́nà ìwọ ni ẹrù ẹ̀ṣẹ̀ tó wá rù látàrí kó o wọn òun náà ni ẹrù ẹsẹ ìwà abútó kìí ṣe ikú bẹ́ẹ̀ nìkan ru ẹrù kálukú iye ọ̀ràn tó ọba lè rù láì tutù ká ẹnìkan ọmọ àdáadáa láyé ń bì má rò yí pé ọ̀n dáràn sẹ́nìkan lọ́rùn ẹnìkan ti wálé ayé tòṣùká tòṣùká nítorí kó lè bá àwa bọ̀ ọrù tiẹ̀ kọ́ ọmọ wa dáràn tó nítorí pò òun la lórí ìbánigbé ẹrù ẹ̀ṣẹ̀ ọlọ́mọdé wala taziru waziratun wizra ukhra. arẹrù ẹ̀ṣẹ̀ kan kò rẹrù ẹ̀ṣẹ̀ lomi Ọlọ́run tó sọ ike nu tó ti sọ̀kalẹ̀ nínú àwọn tíra tó síwájú kọsàjòjì tí gbogbo ẹni tó ti rí kan nínú tíra tó lọ́run ọba ti sọ̀kalẹ̀ síwájú àfi kó tẹ́ ti yí padà tẹ́ ti tọwọ́ bọ̀ gẹ́gẹ́ bí ìṣe yín torí pé òríjìnà àwọn yìí náà rí ẹ̀dá rẹ̀ ìtumọ̀ òsì lè jẹ́ kó ń gan lò gidi ntí ń bẹ́nu rẹ lè jẹ́ rọ nítorí pé ètò jẹ́ ògidì láfi lè máa irọ́ yàtọ̀ sóòótọ́ ẹ̀sìn ń bá ní wá ẹ̀ tí ìró gidi mú wá ọlọ́run ọba ní nínú tó ń ti sọ̀kalẹ̀ nínú àwọn tíra tó síwájú alla taziru waziratun wizra ukhra pípẹ́ ara ẹrù ẹ̀ṣẹ̀ kan kò bẹ́ẹ̀ lómi ìrọ̀ ẹrù rẹ̀ èèwọ̀ ni kò lè ṣẹlẹ̀ lábẹ́ òfin ọlọ́run ikpe bàbá ọba e. ma ru tiẹ àbọ ọmọ ọba bàbá ru tiẹ àbọ ọkọ ọba ìyàwó ru tiẹ ìyàwó ni ọbọ kọ ru tiẹ kò lè ṣẹlẹ̀ oníkàlùkù ni ó tiẹ má tanra rẹ jẹ ọwọ ń dáràn jọ ọlẹnìkan ọrọ ẹrù ẹsẹ rẹ ọdájú kan rẹ jẹ ni àwọn eléyìí ẹrù ẹsẹ tọlọ ń sọ pé wọn tún rù níṣẹ torí ibẹ̀ ẹni tí máa ń sìyàn lọ́nà ẹ kú sẹ́ o ẹ sì kú palẹ̀ mọ́ àrùwọ́ ni lọ́rùn nílẹ̀ ẹrù ẹ̀ṣẹ̀ ẹ̀yin tó bá dijọ́ gbé nígbà kìyàm àní tó bá mọ lórí ẹ̀ṣẹ̀ tó ní kálukú wá dá lásán ọlọ́run nìkan ni kó ṣàánú wá ń jọ gbéǹde báwo wá ni tó bá jẹ́ pé wọ́n tún dèrò wá ẹ̀ṣẹ̀ tó ní í ṣe pẹ̀lú pàṣẹyàn lọ́nà láfi ni màná ni kọ́ lọ́run ṣe wá ọlọ́run má ṣe wá láti ní lọ́nà. ṣùgbọ́n báyé ti ṣe rí nu kò gbọ́dọ̀ bá wa lójijì báwọn kan bá ti ń fa àwọn èèyàn mànà àwọn kan máa ṣìyàn lọ́nà ni torí pé ṣètọ́ ni bẹ̀ ṣètọ́ ni òkú ọlọ́run ló wọn lọ la gbéńdé ẹni tó bá fẹ́ mànà tí ọ̀fẹ́ sì ní kó rẹ̀ kó le kó má ti sọ̀rọ̀ ọlọ́run ọbẹ̀ lè dá ọlọ́run tó sọ nínú àyà mi ó ní wala yahmilunna atqalahum wa atqalan ma atqalihim wala yus'alanna yawmal qiyamati amma kanu yaftarun ọlọ́run ni mo búra o wọ́n ru ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ́n tún ru àwọn ẹrù ẹ̀ṣẹ̀ míì pẹ̀lú àwọn ẹrù ẹ̀ṣẹ̀ wọn àti pé mo búra á bí wọ́n léèrè ń jọ gbẹ̀ndẹ̀ alùkìyàmà nípa tí wọ́n ń pa nírọ́ àdàpàrọ̀ ìdúró gbogbo ìtànpélé ayé pa iná aláàbí wọn léèrè tó bá ti jọ gbẹ̀ndà kìyàm nínú àyà yìí ọlọ́wọ́n bá tiẹ̀ fi gbólóhùn kan kún tó báyàn lẹ́rù ó ní liyahmilu awzarahum kamila kamila ó báyàn lẹ́rù ọlọ́ni wọn ò ru ẹrù ẹ̀ṣẹ̀ wọn lárò pé ọ̀kan àti jábọ́ wọn rù ẹrù ẹ̀ṣẹ̀ wọn lárò pé láì bá wọn dín nǹkan kan kù níbẹ̀ ó túmọ̀ sí pé àṣegbé kan ò sí à ń ṣe é pamọ́ ni ọlọ́run ọba tí ń sè ń bá ní sọ fáìlì sọnù lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọba kó gbogbo ẹ̀ jáde hàn yàn nígbà kálukú nínú àwọn ọ̀daràn tó bá rí àwọn àwòṣe wọn jọ gbẹ̀ndà òkèèyàn wọn máa pariwo yéè. ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها irúwé وللي. lélẹ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tá a dá àtẹ̀ṣẹ̀ ńláńlá tá a dá gbogbo pálapàla wa tá a gbélé ayé ṣe ó kéré ni ó tóbi ni gbogbo ẹ̀ pátá ìníwé yìí kó jọ wa. wa wajadu ma amilu hadira. gbogbo ntí kálukú gbélé ayé ṣe ní ọba nù wé sẹ́rẹ̀ torí ẹ̀ka kéè sára kárán tí kọjọ́ yìí ń bọ̀ ojú wa lọ́pẹ́ sí kọ̀pẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tọ́ ọlọ́run ẹlẹ́dàá wa eléyìí kálí bá ká má bàa sórí ọlọrun wa sọ pé wọ́n rù nínú ẹrù ẹ̀sìn àwọn ẹni tán sì táwọn náà ṣìnà látàrí àìmọ̀ bẹ́ẹ̀ ni pọ̀lọpọ̀ ẹni tó ṣìnà àìmọ̀ ní jẹ́ wọ́n rí wọn sí lọ́nà ṣùgbọ́n ẹni tí ó mọ̀ kò lè ṣeéṣe kí wọ́n gba àìmọ̀ kanu kúrò lára rẹ̀ láì farabalẹ̀ ẹni tí ó mọ̀ yóò farabalẹ̀ wọ́n mọ̀ wá sí àlàyé ìsìnà tó wà nù rẹ̀ fún bó ti ṣe jẹ́ ìsìnà. tó náà bá wà ń tọba si bá ṣe làákà ìsọ̀rọ̀ tí a sọ yóò wá máa tó ń ṣe ní sínà lóòótọ́ lẹ́yìn tó ti máa ní sínà tó ti ṣe tán láti gbà kó nínú ìgbésí ayé ntòkù tí wọ́n máa gbẹ̀ngbẹ́ rẹ̀ ní ìsinmi pé ọ̀nà àmà dà ẹsùn yìí jọ́ àmà wọ́n fẹ́ fi dípò rẹ̀ tí ó súnmọ́ bí tó ti gbọ́rọ̀ lọ tó ti máa ń tó ń ṣe láì dáa tó fi tu sílẹ̀ ìdí ẹ̀tànjẹ náà lọ tẹ̀ bá ti kò sí tàbí ṣùgbọ́n kò lè ṣèṣe ìmọ̀nà kéèkàn wa kọ́ wa jálù yàn èèyàn náà gbìyànjú láti mà ọlọ́run wa sànù yìí àmọ́ ńgbà tí èèyàn bá ti jẹ́ pé èèyàn ò súnmọ́ òdodo èèyàn ń ró òdodo sáni kò sí tàbí ṣùgbọ́n òdodo rí yàn sáájú bẹ́ẹ̀ lọ èèyàn kórìíra òdodo òdodo náà kórìíra èèyàn jù bẹ́ẹ̀ lọ a gbọ́dọ̀ sára ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ó láwọn ẹni tí wọ́n ń lọ́nà látàrí àyìnbó ìdí ni tó fi ọ̀ràn yẹn lórí wa pé wa ìmọ̀ gbọ́dọ̀ tàn wa nítorí pé wọn kò sàdédé rí àwọn èèyàn lọ́nà àfi látàrí àyìnbó tí ìmọ̀ bá ti wá dé ẹ i pé ìsìnà yóò dínkù gbogbo àdúgbò kọ̀ọ̀kan ó yẹ àwọn ẹni tọ́lọ̀ wọn bá ẹlẹ́dàá wa tó bá fún ní mà tó wọn mọ nǹkan kan nípa ẹ̀sìn fún ọmọ àtàlàyé fẹ́ni kan iná lẹ́ẹ̀ máa bó sì jẹ́ àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ kéésì àdìsí kọ̀ǹdẹ̀ ẹ má tún dákun títí ń bẹ kẹsàlàyé rẹ fáwọn èèyàn kódà kó ti àǹfààní mẹ́ta péré tá a lè rí mú nínú àdìsí lẹ́ẹ̀mọ́ sàlàyé fáwọn èèyàn tẹ́ bá dájọ́ lẹ́yìn oṣù kan ó kéré jù a lè rí àǹfààní mọ́kàndínlọ́gbọ̀n àǹfààní mọ́kàndínlọ́gbọ̀n nínú gbogbo jama èèyàn mẹ́ta péré lọ́wọ́ àfi mẹ́ta mẹ́ta péré ti sẹ́ńbẹ̀ sẹ́wọ̀n ká ti dínkù nínú àìmọ̀kan ti ń da àwọn èèyàn láàmú àwọn náà ti ń súnmọ́ òdòdó ẹ̀yin ẹ mọ̀ pé àwọn èèyàn yìí bàbá ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ni wọ́n máa dìde sájáde fòtìfòtì bẹ́ẹ̀ ni ẹni tọ́lọ̀ wọn bá nílò ànítẹ́ ẹ bá dé má lè yóò tún fẹ́ yín já gbogbo bóòtù nítorí pé kéènì àkọọ́lẹ̀ aburú ti síwájú fún ẹ̀yin ò gbọ́dọ̀ dààmú pẹ̀lú ọ̀pọ̀ èèyàn kì í sọjà làwa ń tà ẹlòmíì àlàálà ní ṣe kí ìmáàmù ọ̀sálámà kó wọn sájáde kó nù mọ́sálásí ọ̀rọ̀ tó máa ń sọ máa ń bí òun òun tó òun kò sí wàhálà pé ara rẹ lọ́wà torí adìẹ tó ara rẹ lọ́wà. wọ́n lọ ń gbé àyìnbákan rẹ ká olódo burúkú odo ti ń bẹ pẹ̀lú ẹ tó bá da sínú tirẹ́là látúnṣe ọ̀n tan rẹ jẹ wọ́n gbòòrò má di ẹrẹ lọ́wọ́ ọkú ó ní ojú ọ̀la kìtà lọ́ọ́ jẹun wá dára ẹ̀ mà eré sí pé ń bá ń pè wọ́n tún wá ń sàlàyé ẹ̀sìn fún ọ̀nà ọ̀nà òpònú sakọ sakọ jìyà wọ́n sàlàyé kọ́dà kọ́ ọmọdé kí gbogbo wọn máa gbé jáde ẹni tí ó ṣoríire wàláhì ó lè jẹ mẹ́lì mẹ́wàá lọ́wọ́ síbi tètè rẹ bá kọ wàláhì ó ṣoríire àti ríru rẹ púpọ̀ púpọ̀ nínú ilé ayé ọ̀kan nínú àwọn olùmọ̀nlá ní Saudi kọ́lọ̀ ọ̀fọ̀rí ni ó ti kú ó ṣe ju ogún ọdún lọ tí ọmọ ṣèdánilẹ́kọ̀ọ́ ní mọ́ṣáláṣí nílùú wọn ó ṣe ju ogún ọdún lọ ẹnìkan kan ò ní jókòó láàrin Maghrib sí ìṣáì bàbá ti ń pèpè fún sọláàtì baba aládàáni nìkan ni ó jókòó baba yẹn ọmọ wa sọ̀rọ̀ sínú gbọ̀ngbọ̀n yọọ ma sọ̀rọ̀ yọọ ma sọ̀rọ̀ baba tí wọn jẹ aládàáni ọmọ wa wo agbolẹ mẹwa ike kásìkò sọ láti ọ̀tọ̀ ojú tẹ ń tì òun pẹ̀lú káwọn èèyàn jókòó wájú sheikh ìwọ lójú ojú òsì baba ti ń sọ̀rọ̀ nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà bọ́lọ̀ máa ń fẹ́ kí wọ́n gbọ́rọ̀ wa òní ìdìpẹ́ wa gbowó bọ́lọ̀ wọn bọ̀ bá sì fẹ́ kí wọ́n wá gbọ́ bọ́dà bá ń pẹ́ owó ẹni tí òní sóríire òní wá àfa bàbá làdá ni wọn sọ pé jazakumullahu khairan àwọn èèyàn ọmọ wa àsìkò kọ́ ma ti bẹ́ẹ̀ tó tọ́ba tó ni kò tó sọ̀rọ̀ àsìkò kọ́ mo ti tó ń gbà ọba tó ni kò tó sọ̀rọ̀ bọ́ba sùn ọ náà jáde bọ́ba sùn ọgbà ìwọ náà jáde akramakumullah bàbá yìí kótó kú ọlọ́ngbà fún débi pé. tọ́ba wá sírò lóyè tó ló ń fẹ́ ṣe dánilẹ́kọ̀ọ́ nínú mọ́ṣáláṣí wa yìí gbogbo òlu ni ó sì wà bẹ́ẹ̀ wàláhì tàláhì gbogbo òlu tó ń bá bí ọ̀dà kí wọ́n náà kọ́ fẹ́ ṣe dánilẹ́kọ̀ọ́ mọ́ṣáláṣí ni gbogbo èèyàn ọ̀dọ́ tiẹ̀ ni <laughs> ok ńgbà sẹ́nìkan kò jókòó tó fi wá bẹ̀rẹ̀ sí lu awọ́rù torí ẹ̀ ẹ máa ṣàlàyé ẹ̀sìn ọlọ́run fáwọn torí pé àwùjọ ò lè yí padà àfi kẹ́ni tó mọ̀ ọ́ máa ṣàlàyé ẹ̀sìn ẹ má bá àwọn èèyàn ṣe fáńfà o ẹ sì má bu èbu tìyín ni pé mọ́ṣáláṣí tẹ wà kò bá jẹ́ pé ẹni tó ṣe lè má mú bẹ̀ ara rẹ̀ kò tọ́ kò bá sì tún pálapàla ni lè má mú bẹ̀ ẹ̀yin ẹ̀sà ti gba ẹ lo àǹfààní pé gbogbo ẹ̀yin àṣùbọ̀ ojoojúmọ́ ẹ fẹ́ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ ẹ̀yin náà sì máa ma gbà síkó pọ̀ wọ́n bá pẹ́ tá a rírọ̀ ẹ̀rí ìtọ́jú márùn so ẹ máa síbẹ̀ sókí sókí sókí sókí ẹ wàá di kó dáàrin kan ẹ wàá dàdú ẹ dàdú bíjọ́ mẹ́ta kẹ wo kí ni ó ẹ̀rí táwọn kan sọ pé ah, sọ̀rọ̀ láàárọ̀ yìí ni àbí àbọ̀ wá ni mo kúkú wá mo ní kí n mẹ́ta yín láàmú ni ó ti fẹ́ dojoojúmọ́ mi gbamagbama ìfẹ́ pọ̀ ẹ dákun ẹ lọ́ bá sọ̀rọ̀ jáde èyí tẹ sọ́njọ́ òní lọ́yànjú àwọ̀ kan lé wa <laughs> ẹ̀rìkẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ torí pé tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ìmáàmù ọ̀rá dáradára yóò fẹ́ da yín dúró ń bọ̀ báyà tẹ̀rí táwọn jàmáà bá ti sọ pé ah ẹ lọ sọ̀rọ̀ jáde tó ìmáàmù wọn ti rọ torí tí wọ́n tẹ̀ ń sọ kò ní tí òun lọ́rùn gbà mí nígbà táwọn jama bá ti fi hàn pé tẹ̀ ń sọ tí àwọn lọ́rùn tó o pẹ́ níjọ́ wa dà yín dúró nì tó pẹ̀lú báyìí àwùjọ yìí padà díẹ̀díẹ̀ tí kálukú mọ̀ tẹ̀ ń bá ti sọ fáwọn èèyàn yóò di púpọ̀ bọ́lọ̀ ṣe máa ń sàánú èèyàn nǹkan ẹyọ kan tẹ́ mọ̀ tẹ́ bá ti lè sọ ẹ̀yin ò gbàgbé mọ́ láéláé kódà tẹ́ bá tún fẹ́ tún àlàyé rẹ̀ ṣe nídàá míì àlàyé tẹ́ ẹ̀ ṣe nídàá míì ẹ rí pé rẹ̀ ti ń gbà tọ́ba wa dìgbà kẹta ńkọ́ tọ́ba dìgbà kẹrin ńkọ́ so bí ìmọ̀lẹ̀ Islam ṣe máa ń tàn so àmọ́ ńgbà tó bá jẹ́ pé ọmọ àdúgbò tó wà ẹ bá wọn sọ̀rọ̀ ọlọ́run wọn kàn máa ṣe nǹkan tí ọ̀dà ni tọ́ba wa jáde ní mọ́ṣáláṣí wọn pé àwọn pálapàla wọn ti pọ̀ jù rádaràdá wọn ti àwọ̀ tó èso pálapàla tó èso rádaràdá báwọn tẹ́ẹ̀fì ní báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ alihamudulilayi ọwọ́ wọn bá mọ́tíláṣí tó wà táà ń bá ń lò táà ń fi ń sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn àìmọ̀kan yóò máa dínkù àìmọ̀kan yóò máa dínkù àìmọ̀kan yóò máa dínkù nítòkù tí wọ́n máa fi dáta ní pétọ́ omi ìtún ti wọ̀lú o gbogbo mọ́sálásí nìsín ààrẹ ti bora mọ́lẹ́yìn àṣùbà o wọ́n máa sọ̀rọ̀ ọlọ́run fún wa ni kìí sọ̀rọ̀ ni wọ́n sọ ni wọ́n ń bá yín sọ tó pẹ̀lú báyìí gan ẹ rí i pé ẹni tí ò ní pa ẹni tí ò da jù yóò máa já ò náà nu wọ́n sì sọ pé kíní yóò da o wọ́n sì ní kíní yóò da o so ọwọ́ eléyìí tẹ́ ẹ bá rí ṣe ìlọsíwájú kékeré kọ́ ní fẹ́sì fà èyí sì sọ yìí pé kí ló kàn mí wọ́n ń pẹ́ wọn tó sìnà kí wọ́n wọná kékúkú sọ àwọn aráàlú mi ìmọ̀lá aráàlú aráàlú kìnìkìnlá fẹ́ fi lù sí ebi mùsùlùmí làwọn kí ló dé tó àwọn máa retí mọ́sálásí àwọn aráàlú yín kó tó ṣe sọ́láàtì. gbogbo mùsùlùmí ọmọ ìyá ni wọn innamal mu'minuna ikhwa ọmọ ìyá làwọn mùmínì tó máa ń sọ̀rọ̀ ní ìsànìkan ní sọ pé ìlú wo ló ti wá Islam àdúgbò wo làdúgbò yín Islam láti bá pa tiẹ̀ ńlẹ̀ yìí Islam yọ gbẹnu láàbẹ̀ nígbẹnu lọ so kò nídìí pé ọ̀sẹ̀sẹ̀ máa wá pé ẹ actually àtìbàdàn mo dẹ̀ ti wá actually ọmọ agbó ọ̀rà ni mi kí láfẹ́ ti gbogbo Islam. so pẹ̀lú ilé yẹn Islam ọ̀lọ́ wa jù torí pé gbogbo fẹ́sẹ̀ fẹ́ inferiorize rẹ o ti dílẹ̀kùn o ti dínà rẹ ìyẹn bá yín sọ̀rọ̀ ó ní mùsùlùmí lò gbogbo nǹkan tó Islam kí lẹ́yìn tó fẹ́ kọ́ sọ dákùmọ̀ bọ́rọ̀ sójà rí tiẹ̀ ọ̀parí mi ọkànrin mọ ọlápàánù akaramakomọlá àyèmàkà òlèsè gbànú àfi káwọn kan dúró tí gbogbo wa bá sá àyèmàkà ni ó gbogbo àyèmàkà ni ó gbalẹ̀ nígbà tí wọn bá ń wà lórí àná ọba òdodo náà ni pé òdodo àti irọ́ wọn ń ya àjàkadì nù bí ó sì ṣe máa ń nu ọ̀kan padà dákan náà ni nítorí pé ẹni tó rí i pé omi ti ń tán lẹ́yìn ẹ̀jẹ̀ òun òun náà ní fẹ́ kú bẹ́ẹ̀ bá yọ ẹja kú òun omi tẹ́ ẹ sọ sórí èèpẹ̀ tẹ́ ẹ máa fẹ́ kú ni kò ní kú bọ̀rọ̀bọ̀rọ̀ kò ní kú bọ̀rọ̀bọ̀rọ̀ nígbà tí wọ́n ti sàlàyé ẹ̀sìn òdodo tó ń gbìyànjú láti gba àwọn èèyàn tọ́jú olódo kúrò lọ́wọ́ òdo kí wọ́n máa sin lọ́n dáadáa ẹni tí ó jẹ́ pé bíbẹ wọn lólódo ìlópéwọn bíbẹ wọn lólódo ni ó mú wọn ṣẹ́kù ní koríko tí àgùntàn tiẹ̀ ọ máa rí jẹ ìwọ sì fẹ́ káwọn náà yí padà kó kó koríko tí wọn máa jẹ yọọ máa ké yọọ máa pariwo gbogbo nǹkan lè fẹ́ bàjẹ́ fáwọn gbogbo nǹkan lè fẹ́ dì má wọn ẹjọ́ kí ẹjọ́ pariwo bọlẹ tẹ máa nàyẹn kó boko jáde ní kọ máa sunkún máa sunkún jàre ẹyẹ máa ṣàlàyé òdodo yín sùn. ẹ má dákẹ́ pẹ̀lú gọ́ọ̀lọ́ eléyìí ti bọ́ lọ́wọ́ ọ̀rọ̀ eléyìí bọ́ lọ́wọ́ ẹ̀tànjẹ tọ́ ń bọ́ lọ́wọ́ ọ̀rọ̀ tọ́ ń bọ́ lọ́wọ́ ẹ̀tànjẹ bódodo ṣèdí kò gbi wọn bá kó so ní rọrùn ní aburú ní ẹrù tí ẹsẹ̀ tó rù yọ pọ̀ lẹ́rù tiẹ̀ lásán tó tẹlomiì tó tún kún kọ́ nítorí pé wọ́n lọ sí wọn lọ́nà eléyìí náà sì tún dé tiwọn náà kù nítorí pé wọn náà ò láwùjáde tó sọ fọlọ wọn lọ lágbájá ló sì mí lọ́nà tí o bá jóun tó sì mí lọ́nà wọn lọ kúkú mà mí ìbá gbọ́ ìbá gbà bẹ́ẹ̀ ni a ti mọ̀ pé ò ní gbọ́ a sì mọ̀ pé ò ní gbà torí àlàyé ẹ̀sìn òdodo náà wá bọ̀ ṣùgbọ́n wọ́n lọ kọ̀ láti gbà ìwọ lọ kọ̀ láti gbà ilé ìjọba tọ́ ọlọ́ni kọ́ni makara alladhina min qablihim fa'ata Allahu bunyanahum min alqawa'id fakhara alayhim as-saqfu min fawqihim wa atahum al'adabu min haythu la yash'urun ọlọ́ni láwọn tó ti síwájú wọn àwọn náà ti dẹ́tẹ̀ àwọn ẹni tó síwájú wọn náà ti dètè àwọn náà dètè sẹ̀sìn ọlọ́run wọ́n kọ̀ láti sẹ̀sìn ọlọ́run wọ́n sọ̀rọ̀ àwọn dọ̀tọ̀ ọlọ́run wọ́n kọ̀ láti ṣètò ọlọ́run gẹ́gẹ́ bí ó ti ṣe ṣẹlẹ̀ wípé ànàmúròzò tọkọ ilé tọga tọga tọga tọga burúkú. lérò wípé bóòlù ń ṣe lè fún ilé tó ga tó báyìí tó wọn wá gùn dópin tó ń bá ṣe alábàápàdé ẹni tí wọn ń pè ní Allah torí wọn lókè lọ́wà ajẹ́ wípé òun gbà pípọ̀ ńlọ́lọ́ àmọ́lẹ́yìn ìgbà tó ń wípé kí wọn bò ń kọ́ ilé gíga yìí tọ́ga róróró tó ń wá gùnkè lọ́sàn òun ò rí i. ajẹ́ pé kò sí ọlọ́run ètè tó ń dànù gẹ́gẹ́ bí fìràwùnà lẹ́yìn nàmúròdù òun náà tún dárú ètè bẹ́ẹ̀ ọ sọ fún hamana mínísítà àsìnilọ́nà rẹ̀ ó ní kọ́bọ̀ ń kọ́ ilé tó ga gidigidi náà ni mo sọ lánàá pé ẹ má àwọn ń rí o à ń kọ́lé pé nǹkan tuntun nǹkan tuntun ṣáájú gbogbo eléyìí àwọn èèyàn náà ti dán ọ̀pọ̀lọpọ̀ nǹkan wò láyé yìí torí ẹ̀ fìràhùn náà sọ fún mínísítà rẹ̀ fífi lọ́nà hámánà ó ní ìbìnnìlì sọ̀rọ̀ha wọ́n fẹ́ kọ́ bá mi kó àyè kan tí ó gidigidigidi róró làálí abúlógún àgbà pẹ́yà màá fi débi tí ọ̀nà wà téèyàn lè bá débi tó bá Musa wà. àsìbáàbà sàmáwáàtì àwọn ọ̀nà tí ń bẹ nù sánmà ńgbọ̀ bá ń kọ́lé tọ́ga róróró ìfi rójú ọ̀nà tí wọ́n ń tọ̀ lójú sánmà ẹnu kí n nàtẹ̀ sí kí n máa wá ká lọ sọ́dọ̀ ọlọ́run sánà. fa ńgbà mo bá dókè kí n fi wá wò ń bolo tonti pé mò ń wò kọ́ dá mi lójú kó kùrọ̀ musa alẹ́ fẹ́ owó ìsì kí lẹ fẹ́ owó ìsì pé kọ́ ọmọ bá ń kọ́ ilé tọ́ga róróró kẹ́ ẹ fi dójú ọ̀nà sánmà kẹ́ ẹ wá tọbẹ̀ lọ bọ́ọ̀lù bá ni musa kí lẹ la ìwọ náà lọ torí náà gbà pé òkèlókè lọ́lọ́run wà ẹ wàá ra àwọn èèyàn kan ní ìsìn wọn máa sọ bẹ àwọn bikibi kò rí o Ọlọ́run pẹ̀lú pàápàá rẹ̀ ń bẹ lókè gbogbo sámà àmọ́ pẹ̀lú máa rẹ̀ ọ ń bẹ wa bikibi tá a bá wà. akramakumullah àwọn eléyìí náà dẹ́tẹ̀ ìpè tí ntáwọn tí ọba ti ọ̀kan náà àwọn alágbẹ̀rù gbárí mi òun náà bíi ti fìràwọ́nà lòun náà àmọ́ ti wá sáájú fìràwọ́nà òun ayé ànábì Ibrahim ló ti wá òun ní sọ fún Ibrahim ìkọlọ lòun náà ànábì Ibrahim ni èyí sọlọ ọlọ́run tẹ̀mí ń pè ọ lọ sọ́dọ̀ rẹ̀ oní máa pààyàn ní máa jíyàn lófin ní kọ́ lọ mẹ́rú méjì wá kan máa lọ lé àti dájọ́ kú fáwọn méjèèjì tẹ́lẹ̀ a máa pélé ìwọ máa lọ lé jẹjà bébà orí tó na pa kan tó ń jì kan wọn á sọ fún pé kò burú a máa mú yọ láti ibùlá rẹ̀ ìwọ bá ní mú wá láti bùwọ̀ rẹ̀ lẹ́nu bá wọ nàmúrúdù nàmúrúdù ọwọ á dúró lórí igbó wọn fi lọ wo ibi tí ọlọ́run dáná bíi Ibrahim ń pè ń lọ sí ọ̀dọ̀ rẹ̀ wà gbàtọ́ wa gùn kè lọ títí tí ò rí ó ní sọlọ̀ nǹkan kan jà a'udhu billah ọlọ́ni qad makara alladhina min qablihim àwọn tó síwájú wọn wọ́n ti dẹ́tẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó fìyà jẹ wọ́n ọlọ́run ẹlẹ́dàá wa ó fìyà jẹ wọ́n nàmúròdù ọjà alágbẹrùgbárí ọlọ́run ẹlẹ́dàá wa wá fìyà jẹ fún ọgọ́rùn-ún mẹ́rin ọdún gẹ́gẹ́ bó ti ṣe fi ọgọ́rùn-ún mẹ́rin ọdún tó fi ṣèjọba tẹ̀mọ́ páwọn ìyá ayé jọ ẹ̀mí wọn á máa gùn púpọ̀ lẹ́yìn náà lọ́lọ́run ọba wa gbẹ̀mí rẹ̀ òun lọ ilé rororo sójú sánmà láti ilẹ̀ lọ sójú sánmà fóun fẹ́ rọ́lọ́run kí wọn lọ́lọ́run ọba wa ṣe fún lé rororo tó dáràn kọ́ ọlọ́ni fàátà lọ́hù bóníyàna hùm mìíràn alùpàwà àìd ọlọ́run ọba ọwọ́ awú ilé tó ló ń kọ́ láti bí fọ́ndéṣàn lé yẹn láti bí ìpìlẹ̀ lé lọ́lọ́run ọba ti wú ilé rẹ̀ yẹn fọ̀kọ́rọ̀ àlẹ́ yìí mú sọ́kòfò mi ń òkè yìí ìgbà tó lọ́wọ́ bá wúlé láti ibi foundation rẹ̀ àjàlé wa wọ́ọ̀lù nínú ilé nígbà tí foundation ọba ti dúró má gbogbo tó wà nù ilé dàrú ni àjàlé ọwọ́ wọ́ọ̀lù bẹ́ẹ̀ lọ́ba bẹ́ẹ̀ kú bọ́lọ́nsì pàwèrè nìyẹn wà á ọkùnrin làágàbọ min haythu la yash'urun ìyá ọlọ́run abàgbàbí tí ò lérò akramakumullah wọn bá lágídí ma o wọn bá ní àtẹ̀fẹ́ nu ẹni ma o ẹni tó bá fẹ́ràn ara rẹ̀ òdodo ti dé o láti ìjọ tó lọ́n ti rán nabi muhammed sallallahu alayhi wa sallam tó sì fún lálùkùrọ̀án àtijọ́ ìlòdodo ti dé àwọn ẹni àkọ́kọ́ táwọn ṣoríire. So wọn ò fetí pàlàbà alukur'ani wọn tẹ̀lé ta nabi muhammed sallallahu alayhi wa sallam wọn ti gba islam wọn kò fi Ọ mọ́ wọn ò gba aláàbọ̀ àbọ̀ gẹ́gẹ́ bí ìṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyè sí ẹ káwọn náà ká gbìyànjú ká ara wa fún ọ̀rọ̀ ara wa sí ẹ ká gba islam lódindi ká ṣe é. tọkàntọkàn taratara káti jẹni tó súnmọ́ lọ́wọ́ bá kọlọmọ bẹ ẹlẹ́dàá wọ lè bá súnmọ́ wa kárántí pé ẹ̀sìn tá à ń ṣe nínú Ramadana ara ìsìláàmù ni eléyìí tó ṣe pé téèyàn bá ṣe dáadáa ó ń gan alára sábàbí kan ni nínú sábàbí tó máa mú èèyàn wà lẹ́jẹ̀ náà bá ojú tá à pè ní ar ọmọ òwúwa púpọ̀ kúkà náà jọ máa àlùjẹ́nà ẹ má jẹ́ àgbàgbé láti ṣiṣẹ́ tí ó gbé wa wà àlùjẹ́nà ètò wa ga jù nínú iṣẹ́ tí mú ní wà àlùjẹ́nà ó náà ní ká sọ ọlọ́run ọba lọ́kàn nínú ìjọsìn ká má ṣe fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn nǹkan yìí tóbi àbótí ẹ̀ nǹkan bàbàrà nǹkan yẹpẹrẹ ni àbí ntí ò tí ẹ̀ já nǹkan kan a gbọ́dọ̀ fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ẹ̀sìn ẹni tó bá rí bẹ́ẹ̀ nínú wa tó sì bá bẹ́ẹ̀ kú pẹ̀lú ògbó ọlọ́run àwọn lólóríire kọ́lọ́n kó sèmi pẹ̀lú yín lólóríire ọlọ́run kó bá fọ àwùjọ wa láfọ̀mù ọlọ́run ọba kó jẹ́kẹ́ Islam kọ́ra ìjókòó dáadáa nínú àwùjọ wa ọlọ́run kó túnbọ̀ gba súnà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam láàyè láwùjọ wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó fi àlùbáríkà ti sẹ́ǹsì oníkálukú wa ó jẹ́ ọ̀dà fún wa láyé ọ̀dà fún wa lálùkìyà èèyàn ò lè wà nílé ayé kọ́ má ní nǹkan tí ń dà láàmú èèyàn ò lè wà nílé ayé kọ́ má ní ṣòro kan ọlọ́run ọba ẹlẹ́dàá kọ́ bá wa so òkè ìṣòro wa di pẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ọba kọ́tẹ́rin pa wá níbi dẹ́kun tí ń pa wá kọ́lọ́run ọba ẹlẹ́dàá wa kọ́ má ti dá wa dára wa subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب